tó ìlànà Ànábì sallallahu alayhi wa sallam tí ẹ gbọ́ alálẹ̀ tó ní pẹ̀lú gbólóhùn assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ní tẹ̀síwájú àlàyé sharhu sunna wa ti sheikh wa albarbahari rahmatullah ní ìbámu pẹ̀lú àlàyé tí sheikh wa Salih Fawzan hafizahullah tí wọ́n ṣe ní pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala bí tí a ti gbé ọ̀rọ̀ wa òun náà níbi ọ̀rọ̀ Sheikh wa Al-Barbahari tí wọ́n ń sàlàyé fún wa nípa ẹ̀sìn nípa ìmọ̀ ẹ̀sìn wọ́n ní wà ilmuhu inda Allahi wà inda rasulihi ìmọ̀ ẹ̀sìn Islam yìí ń bẹ lọ́dọ̀ ọwọ́ Allah subhanahu wa ta'ala ló wà ó sì wà lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam umuru din Sheikh wa Fawzan hafizahullah wọ́n ní umuru din àwọn àlámàrí ẹ̀sìn tawqifiyatun làbújá min al-adillati anillah wa rasulihi fi umuri din ìta ń pè ní ọ̀rọ̀ ẹ̀sìn tawqifiyya ni ìta ń pè ní tawqifiyya òun náà ni pé ni pé a gbọ́dọ̀ ṣe nǹkan kan àgbàtà bá so òun náà ló fà jẹ́ pé ogun tá a máa ń pè lẹ́sìn láyé yìí al-aslu fil ibadat al-aslu ibadat al ìpìlẹ̀ níbi tó bá ti jẹ́ ìjọsìn òun náà ni pé má ṣe ni àgbàtà bá rẹ̀ ní tó wá ní ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí náà ló fàá sí pé a rí pé àsìkò kan wà tí ò ti sírun tó ń kálukú sí ń bẹ lórí Islam àsìkò kan bẹ tí ò sáwẹ̀ tó ń kálukú sí ń bẹ lórí Islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn kan míì kò jẹ́ pé nígbà tó yá Islam fẹ́ mú gbogbo ìwà lẹ́yọ kọ̀ọ̀kan so àwọn tó bá jẹ́ àdá àwọn tó bá jẹ́ àlàádá àlàásùrùfì ha àlìbáha ìpìlẹ̀ níbi tó bá ti jẹ́ àlàádá àlìbáha ni ó lẹ́tọ̀ọ́ kẹ́yàn máa ṣe é àgbàtà bá wá tó rẹ̀ inú sẹ̀ríà tó ní ẹ má ṣe so ìdàkejì tá à ń pè ní ìbáàdà ni bọ̀ láwùjọ wa lónìí àwọn èèyàn mú tá à ń pè ní àlẹ́ ìbáàdà wọ́n mú gẹ́gẹ́ bíi bíi pé ìpìlẹ̀ ni pé kéèyàn máa hún bó bá ṣe wùyàn tí làákàyè bá ti gbé wá kéèyàn gbé sínú ẹ̀sìn kó máa fi sẹ́sìn so tó jẹ́ pé kò sì rí bẹ́ẹ̀ ṣẹ́kù ní làbúdà min al-adillati anillah túláàsì ni agbọ́dọ̀ rẹ́yìn látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ورسوله في أمور الدين قد أقول رجل هذا النبي صلى الله عليه وسلم نبي علامة رياسي يتقيد بما جاء في الكتاب والسنة من أمور الدين أقول ديراوة أقول كونفاين راوة في أبي كتوبة ولا تنوى القرآن أدوال سنة النبي صلى الله عليه وسلم نبي بقول تاباتي كلاسي gbogbo tí mùsùlùmí bá ti pè lẹ́sìn láyé ó gbọ́dọ̀ jẹ́ pé ààrẹ ìrìn fún látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ó sì gbọ́dọ̀ jẹ́ pé a rí gbọ́ bẹ́ẹ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam wà ilà tí o bá ti rí bẹ́ẹ̀ kò ní jẹ́ sí ni yóò jẹ́ nǹkan mí ni wọ́n tó tọrọ kulù muhadasat àṣẹ́kù ní túláàsì ni a tún gbọ́dọ̀ wá fi gbogbo àwọn nǹkan tuntun tuntun kágbèjù sílẹ̀ táwọn èèyàn bá tún mú wá nínú ẹ̀sìn wàlbídàí kò sẹ́rí lórí ẹ̀ kò sáwìjà ìlàtọ̀ Allah subhanahu wa ta'ala lórí ẹ̀ tún láti ní agbọ́dọ̀ sí kíni agbọ́dọ̀ jìnà sí i wà in kana ahluha yarawnaha dinan kọ́lá tó bá jẹ́ páwọn tí wọ́n ń nǹkan yìí wọ́n rí gẹ́gẹ́ gbàtà ipá wọn sẹ́sì àkókò nǹkan mí ọlọ́nà láti jọ́sìn fún so eléyìí agbọ́dọ̀ sí kíni agbọ́dọ̀ jìnà sí wa nahnu la naltafitu ilayha ṣéèkù ní agbọ́dọ̀ sí kíni àwọn òtí ẹ̀ ní wò rárá àní sí àní fojú wo gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí lókùn ìgbà táà bá ti rí pé kíni táà bá ti rẹ́rìí fún wala nu'minu biha àti ní nígbàgbọ́ nínú ẹ̀ li anna islam li anna dina Allah Allah subhanahu wa ta'ala ma shara'ahu huwa wa rasuluhu Ona náà ní tí Allah subhanahu wa ta'ala bá ṣe lófin ìta ànábì rẹ̀ bá ṣe lófin àwọn nǹkan pọ̀ láwùjọ ní ìsìlámù yẹn ń pè lẹ́sìn tó jẹ́ pé lábẹ́ òfin kò sínú Islam àwọn nǹkan kan bẹ tó nípìnlẹ̀ ní Islam tó jẹ́ pé ọ̀nà táwọn èèyàn wá ń gbà ṣe ọ̀nà tí bídíà máa ń gbà wọnú ẹ̀sìn ìmọ̀ wọnú ẹ̀sìn láti kíni látara kíni láti alkaifiya bóò láti ṣe la yìí bídíà máa ń wọbẹ̀ bídíà máa ń wọbẹ̀ láti bí alimakan bídíà máa ń wọbẹ̀ láti bí kíni ìmọ̀ wọbẹ̀ láti bí aladad àti anáwó ìran tó bá ní àti ṣe nǹkan irú rẹ báyìí ní ẹsẹ bídíà máa ń wọbẹ látara bẹ inú àwọn ibi tí bídíà wọ inú àwọn táwọn èèyàn ń pè lẹ́sìn láwùjọ lónìí tí ò sínú ẹ̀sìn òun náà ni àwọn eréṣiríṣi tó fọ́nká sọ gẹ́gẹ́ bá a ṣe ń tẹnu mọ́ tipẹ́ bí a ń sọjọ́ bí anabi sallallahu alaihi wasallam àdádálẹ̀ ni kò nípìnlẹ̀ inú ẹ̀sìn bó ṣe wọ́ ma àwọn kan ni wọ́n dálẹ̀ ìdálẹ̀ tí wọ́n sì dálẹ̀ yìí wọ́n láwọn ńlá níyàn dáadáa ni àníyàn dáadáa sì ni kò sọ ní tí ò bá ti sínú ẹ̀sìn kò sọ ọ́ di dáadáa èyàn lè lánìyàn dáadáa lóòótọ́ àjiyàn rẹ̀ ọkàn yẹn lè má látara tí èyàn dákalẹ̀ yìí àmọ́ àìsí àti ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ó ti bu nǹkan yẹn kù kò lè jẹ́ kí nǹkan yẹn ó láíláí kó àná ẹ̀sìn òwòjọ́ bá ṣe wá ń gerí ọjọ́ ànábì sọ pé eríṣiríṣi ẹni tó bá tẹ̀mí tẹ̀mí rẹ̀ bá gùn dáadáa ànábì lẹ́ẹ̀ máa rí àwọn ìyapọ̀ ẹnu tí ó máa pọ̀ àwọn nǹkan táwọn yóò máa fi sínú ẹ̀sìn pé eléyìí ẹ̀sìn ni tí ó sì ní sínú ẹ̀sìn ẹ̀wò lápẹjú eríṣi àwọn mùsùlùmí anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún wa pé ọjọ́ tí ó lóore jù láyé inú ọjọ́ tí Allah subhanahu wa ta'ala dá òun náà lọ́jọ́ jimá ọjọ́ ìlà Allah subhanahu wa ta'ala dá ayé ọjọ́ ọ̀nà ayé ó parẹ́ ọjọ́ ọ̀nà ló dá anabi adam ọjọ́ ọ̀nà ló mú anabi adam kó jáde kó náà jẹ́ náà sọ ni wọ́n máa lọ lẹ́lẹ̀ so anabi sallallahu alayhi wa sallam wa sọ fún wa pé èèyàn máa ń ṣe mara ń jọ jimá ẹ̀yìn ó tún níwẹ̀ jimá kéèyàn ó tún wẹ̀ síwájú kó tó lọ jimá kéèyàn bá lọ jima kéèyàn ó múra dáadáa gbogbo eléyìí ó túmọ̀ pé ọjọ́ tó lóore ni. ànábì wa sọ fún wa hadith yẹ pé àtàwọn christian àtàwọn jew pé allah subhanahu wa ta'ala kò fi ojú wọn síbi ọjọ́ yẹn pé káwọn mú ọjọ́ òun àmọ́ fi káwọn fi jọ́sìn ọlọ́mọ ma ju bẹ́ẹ̀ nígbà ìpè ọjọ́ sátidé yìí Allah subhanahu wa ta'ala ti lè wọ̀ fún wọn pé kọ́mọ̀ máa pa ẹja ń jọ yẹn kọ́mọ̀ máa dẹ́dẹ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn christian àwọn mú ọjọ́ sunday yomul ahad ní ọjọ́ ọjọ́ sí pé ah, ọjọ́ yìí ó ìjọsìn la máa fi ṣe so àwọn mùsùlùmí Allah subhanahu wa ta'ala ó wá máa máa ó wá fi ọjọ́ friday ọjọ́ yomul jumu'ah táwọn ń pè ní ọjọ́ friday Allah subhanahu wa ta'ala wa bá àwọn mùsùlùmí ó bá wọn rìsáàbù ẹ̀ ó bá wọn fi pamọ́ ó wá ṣe ní ọjọ́ ìjọsìn fáwọn mùsùlùmí tó jẹ́ pé ọjọ́ tá à ń sọ yìí gbogbo àwọn ọlá tí ń bẹ fún gbogbo ìlànà bí sallallahu alayhi wa ló ṣàlàyé fún wa àwọn téèyàn máa ṣe ń bẹ àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ gbogbo ìlànà bí sallallahu alayhi wa ó ṣàlàyé fún wa ní ìfọ̀sí wẹ́wẹ́ àmọ́ tó wá jọni lójú òun náà ni pé bọ́jọ́ ìṣe wa lágbára tó bó ṣe ṣe pàtàkì tó ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn ò wá ka ọjọ́ yẹn kún bó ṣe yẹ kéèyàn ó kà kún mùsùlùmí míì nígbà tí ó bá dàsìkò tán bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ti gbé òrùn dìde níjọ́ jímà ìgbà yẹn ló ṣe múra kó ń bọ̀ wá mọ́ṣáláṣí ẹlòmíì tí ẹlẹ́mà sí jímà gan ní mùsùlùmí látara kíni látara àìka ọjọ́ ìkún a rí i pé àwọn kan wọ́n wá dàdá dálẹ̀ sínú ẹ̀sìn wọ́n wá mú àwọn ọjọ́ ẹlọ́jọ́ yìí àwọn ọjọ́ tí ò sọjọ́ mùsùlùmí àwọn ọjọ́ tó jẹ́ pé àwọn ẹlẹ́sìn míì ni wọ́n ní bí ọjọ́ wo bí ọjọ́ sátidé bí ọjọ́ sannde àwọn mùsùlùmí wa mú ọjọ́ yìí wọ́n wá pín mọ́ra wọn lọ́wọ́ wọ́n wá mú àwọn ọjọ́ yìí wọ́n wá fi ṣe ìbádà ààrẹ lómii yóò mú sátidé pé ìjọ yìí o mọ̀ fi ṣe ìjọsìn ni àwọn mọ̀ fi ṣe àsàlátù ààrẹ lómii yóò mú jọ wọ́n mọ̀ fi ṣe ìjọsìn wọ́n mọ̀ fi ṣe àsàlátù so ọjọ́ Jímọ̀ gángan tí Allah subhanahu wa ta'ala wá fún wa yìí àwọn èèyàn pàátì kọ́dà bí èèyàn bá pàátì náà tí èèyàn bá ń ṣe tó yẹ tó ṣe lọ́jọ́ jímọ̀ kò yẹ kó tún mú ọjọ́ míì mọ́ lọ́jọ́ ọjọ́ sí i yá ọjọ́ yóò àmọ̀ tó sì jọ sí i àwọn àrí àwọn èèyàn máa wá káàkiri àsàlátù sátidé àsàlátù sannde ó jẹ́ pé ọjọ́ yìí kì í sọjọ́ àwa mùsùlùmí fún ọjọ́ ìjọsìn ọjọ́ pàtàkì ìjọsìn ọjọ́ àwọn ọjọ́ ọlọ́jọ́ ni so látara bẹ́ẹ̀ nísìnyí eríṣiríṣi nǹkan tó wá ti tó wá tẹ̀lé ń bẹ̀ oríṣiríṣi àwọn nǹkan míì tó wá ń gùn tó látara bẹ́ẹ̀ ní ti àwọn mùsùlùmí tún ìrorú wá sí débi pé tó bá tún di january first nísìnyí ó tún ní náfìlà kan kéèyàn ó yàn èèyàn ó tàbí àwọ̀ january first èèyàn máa tọrọ ní ẹ̀ ń fẹ́ ní january first àwọn mùsùlùmí wa jáde lé obìnrin ó jáde lábẹ́ ọkọ obìnrin náà ní máa ń pọ̀ jù gbogbo àwọn kan báwọn ọkùnrin sábà pọ̀ obìnrin náà lẹ́rìí tí wọ́n pọ̀ wọ́n sì jáde lábẹ́ ọkùnrin kan náà ni wọ́n wá gbẹ́ ní lọ́wọ́ wọ́n làwọn lọ́dẹ̀ yẹn náfìlà january first níbo ló ti ẹ̀ wá nù sínú ànábì sallallahu alaihi wasallam pé wọ́n ti pé wọ́n ti ẹ̀ka tí ń jẹ́ general report kún nínú ẹ̀sìn gan kò sí nínú ẹ̀sìn wa àwọn tí wọ́n ń sọdún rẹ̀ gan arínú wọn náà táwọn náà fi ń lẹ̀ pé kò sínú ẹ̀sìn táwọn náà wípé òòsà kan náà pè ní janus pé òun gangan ló yẹn ọjọ́ tó máa ń bọ́ òun náà níjọ́ general report yẹn so látara bẹ́ẹ̀ làwọn ẹ̀ṣẹ̀ kínni làwọn èèyàn mọ́jọ́ yẹn wọ́n fi ń sayẹyẹ àwọn di ọjọ́ ẹ̀sìn so eléyìí nìsín àwọn mùsùlùmí náà tó mú lọ rẹpẹtẹ tó jẹ pé wọn wà lọ dúró síbi lóru ìyàwó fi ìyàwó jáde lábẹ́ ọkọ rẹ̀ àwọn ọmọbìnrin wọn jáde lábẹ́ àbòbí wọn wọn wà gbé wọn gbé ẹni lọ́wọ́ wọn làwọn lọ sí kíni wọn làwọn lọ lè ṣe nàfìlà eléyìí àdádálẹ̀ ni ìrò inú ẹ̀sìn ni nítorí pé àtọ́fẹ́ ẹ̀sìn Islam kà òkè sí yà ni general report ìdí ń bẹ tó wá ní kótó bí ànábì sallallahu alaihi wasallam so general report yìí wá ní general report wá kọjá lójú ayé ànábì sallallahu alaihi wasallam ó lé fifty ẹ̀ẹ́n eh, si three times oní january kọjá lágbà anabi sallallahu alayhi wa anabi kò máa ń jẹ bẹ́ẹ̀ ẹ̀ẹ́n eh, ṣe ń bọ̀ nù kan àfàsàn kan nínú tó lágbọ̀ọ́yé ẹ̀sìn kọ́ wa ní january first kan ni so eléyìí nìsín nínú àwọn náà ni nínú àwọn tó nìsín àwọn sọ àmọ́ mélòó mélòó ojú ọ̀nà téèyàn máa gbà ojú ọlọ́run téèyàn sì ní rí nítorí pé kí ni èèyàn ò rí ọ̀nà tí ó yẹ kéèyàn ó rí wúrọ̀ àwọn nǹkan báyìí àdáadáa rẹ̀ ní ó yẹ kí mùsùlùmí ó ta kété sí ni kí mùsùlùmí ó máa débẹ̀ oṣù tó yẹ kóṣù tí wa gan ní táǹkà oṣù ìjírá gan wọn ò ní ká celebrate ẹ̀ ká tó wá sọ pé oṣù olóṣù ọdún ọlọ́dún ká máa wá sẹlẹ̀ kí mùsùlùmí á máa celebrate ẹ̀ látara pé àwọn ẹlòmíràn wà ní gbogbo ọdún tó bá ti báyìí láyé òun náà làwọn máa ṣe ọdún mìíràn ti ń ba yín láyé táyì ṣe ọdún òsà ẹ̀ ní ṣe òsà náà sì lélẹ́yìn náà janus àbí òsà náà sàpè bẹ́ẹ̀ tó àní ẹ̀ ṣe ọdún ọ̀ṣun ẹ̀ ṣe òṣogbo ẹ̀ ọya tó ń gbà tẹ̀ wá sàwérè sílẹ̀ tó ó yẹ mùsùlùmí ká sí ṣẹ́kù ní kọ́lá bá wọn ti ń ṣe wọ́n bá rí i pé àwọn fi ń súnmọ́ lọ́wọ́ ni àwọn ò ní gbà wọlé àti nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ nítorí pé kí ni nítorí pé kò sí ẹ̀rí lórí ẹ̀sìn Islam òun náà ní tí anabi sallallahu alayhi wa sallam ní tí anabi bá mú wa fún wa ní tí Allah subhanahu wa ta'ala bá sàlàyé fún wa sheikh wa ni li anna diina mabniyun ala ilmi alladhi jaa min indillahi wa rasulihi nítorí pé níta ń pè lẹ́sìn gangan àmọ́ lórí ìmọ̀ ni àwọn Yorùbá máa ń pariwo pé ìmọ̀ ló là dín ní àbí wọ́n lọ mú erí ògbé àmọ́ láwùjọ wa lónìí nísìnyí ọgbọ́n erí làwọn èèyàn ń lò wọn ò lò màmá ẹ̀jẹ̀ báwọn ni tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn nísìnyí ẹ wà á rí kájá tẹ wọn wà á jáde wọn mọ̀ wá dìde ti ọ̀rọ̀ ẹ̀sìn tó jẹ́ pé tó bá jẹ́ pé ọ̀rọ̀ sẹ́kan ni tó bá yẹ pọ́rọ̀ òfin ni á fi ilẹ̀ fún lọ́ọ̀yà báyìí ó máa ṣàlàyé rẹ̀ báyìí pọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú àlàáfíà ni á fi ilẹ̀ fáwọn dókítọ̀ ó ń kálukú ló máa yẹ pé á ah, eléyìí o tí dókítọ̀ bá yìí sọ fún ẹnìkan pé á ah, ẹ má jẹ kí ní ma yóò dá o ogun kálukú pàtì ni bílẹ̀ yàrá sọ fáwọn kan níbi pé kìíní ìtakò òfin o ó takò orí sẹ́sìn kìíní kan sẹ́sìn kìíní kan mọ̀ṣẹ́ wọn ká yín mọ́ bẹ́ẹ̀ o kí àwọn kálukú kò bẹ́ẹ̀ àwọn tó bá ti wá di pé àfa wa mú kọ́lá wa kọ́lá rọ̀sùn wa gbogbo àná wa dà pa àfa làwa náà ní mi náà kéwu kọ́lá mi náà ṣe wòlí ma mi náà kéwu so ó kálukú máa wá sí kìíní yóò máa wá mú ìfẹ́ inú rẹ̀ wá yóò máa wá mú ọgbọ́n èrí wá pé à èyàn lè ṣe so a rí ẹ̀sìn sí púpọ̀ tó yẹ pé tó yẹ ká ṣe pàtàkì rẹ̀ ni ó yẹ kó kálukú wá ìmọ̀ nípa ẹ̀sìn tàbá wá ìmọ̀ nípa ẹ̀sìn yìí ká wá fáwọn tí wọ́n bá jẹ́ onímọ̀ nípa ẹ̀sìn ní tí ò bá yé wa ó yẹ ká máa béèrè ni kì í ṣe pé ó kálukú wá wà gbéra wa tí kò pé èmi náà ti dàpá ẹ̀yọ́ kálukú máa wá sọ ẹni tí kò mọ kọ́lọ̀ wá kò kọ́lọ̀ rọ̀ fún un òun wàá gbé síbi ẹ̀ńtẹ́ ah, ń sọ ẹ̀ńtẹ́ ń sọ ọ̀pọ̀ ẹ̀jẹ̀ kèmi náà bá yí dá sí ẹ̀dá kù kí ló wá àwọn bẹ́ẹ̀ bá ń fami sí yàrá ó lè lọ́bẹ̀ láíláí kí ló wá dé pé ọ̀rọ̀ ẹ̀sìn tó yẹ kó dẹ́líkẹ́tì gan ó léwu gan òun náà làwọn èèyàn máa wá sẹ́kẹ́ ni wọ́n máa wá yọ ẹnu sí wọ́n máa wá dá sí wọ́n máa wá fi làákà ìfẹ́ ṣẹ́kun ní wàlá tẹ̀tẹ́lé àhùwà anas ẹ má jà máa tẹ̀lé ìfẹ́ inú àwọn èèyàn wà àárọ̀ àná ẹ má jẹ́ àwọn tẹ̀lé òfin àwọn èèyàn ìpé á ah, ntẹ́mi erin sí ni ntẹ́mi erò pa rẹ̀ ní wàmọ̀ sàtànù àti nǹkan táwọn ẹ̀ bá sọ pé á ní iná dáa sábà wo àti pé ó dáa kọ́dà ó pè àwọn ìyàwó ní Islam sábà wo ní ti nǹkan fún àti àfi dá jẹ́rẹ̀ ìkínílẹ̀ jẹ́nàrí fún káwọn ọmọ bá ṣe kíní sẹgbẹ́ láyé ànábì sallallahu alaihi wasallam gan tó ẹgbẹ́ yóò bá ṣe léyìn nígbà yà ànábì kẹ̀kẹ́ kan ṣe mélòó ni wọ́n gbà tí Islam bẹ̀rẹ̀ tí islam jẹ́ sí gbòòrò rárá elíṣeré ìṣeré òun náà ni islam dàgbà sókè ànábì ò sì torí ẹ̀ kó wá sí kí ni kó wá pa islam kó máa wá yá nǹkan kan nínú ẹ̀sìn àwọn ẹlẹ́sìn wípé káwé yóò bá pọ̀ nínú islam ànábì dúró lórí bí islam ti wá náà ni títí tọ́lọ̀ fìlà àrànṣẹ́ dé táwa náà bá sì dúró lórí ẹ̀ àrànṣẹ́ ó dé bá wa náà àìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn wa máa fífà ọmọ wa tá a kọ́ ọmọ wa ti fún sòsáìtì tí sòsáìtì wọn bá wa tọ́ àfi wọ́n sílẹ̀ ẹ̀kọ́ tí wọ́n ẹ̀sìn gidi tó látara bẹ́ẹ̀ òun náà la fi nífọ̀kànbalẹ̀ òun láti máa nífòyà òun láti máa ní tó bá ti di àsìkò ọdún àwọn ẹni àwa kọ́ ọmọ wa kó lé à ń kó wọn lọ káàmpù ẹ̀sì bá wọn nísìn láti wá kó wọn dé lẹ́gbà tí wọn bá parí ọdún tán báyìí bá kọ́ ọmọ yẹn lọ́kọ̀ dáadáa tẹ́lẹ̀ náà ó sẹ́ni tí ó kọ́ ọmọ yẹn

tọ́gbẹ́dẹ̀ máa bá lọ́dọ̀ àbáyẹ̀ ń gbà mí tí ò bá wá lẹ́rìí apàtì ni níta fi máa mọ̀ ní pé ẹ̀rí la tẹ̀lé kìí ṣe pé nítorí pé àbá bí wọ́n ṣe ń ṣe é wọ́n ní gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ti sọ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd anabi lẹ́ni kẹ́ni tó bá dá nǹkan kalẹ̀ sínú ẹ̀sìn wa yìí tí ò bá sí mẹ́ tẹ́lẹ̀ fa wọ́n dá padà fẹ́ntọ̀n yàní Allah subhanahu wa ta'ala ò gbà lọ́wọ́ rẹ̀ inú riwaya mi anabi ni man amila amalan ẹni tó bá fi tẹ́ kan tí ń fi hàn nínú ẹ̀sìn tó pè lẹ́sìn lẹ́sà àléhìn àmúrúnà tí ó wà sáàsì Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ kò sáàsì ànábì sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ wa huwa radd wọn ó da padà fẹ́ntọ̀ yàní Allah subhanahu wa ta'ala ò ní gbà lọ́wọ́ rẹ̀ fàlẹ́dì yuridu an yakuna amaluhu salihan mufidan fa àléhìn bi amrayn ṣékùn ní ẹni tó bá wá fẹ́ kí sẹ́wọ̀n ó dáa tó yẹ pé iṣẹ́ tó ṣe yóò sáà kà fún pé sẹ́ẹ̀rí ni mufidan kí sẹ́wọ̀n ó sì sàǹfààní fún wọn náà yóò sáfà ní wọn tó bá dijọ́ ògbéjà àlìkìyàmá fàálẹ́ yìí di àmọ́ yìí ó dọ́ra yẹn fún ọ nǹkan méjì kan ló gbọdọ̀ máa sọ káàkiri ẹni tó bá fẹ́ kí sẹ́yìn ó jẹ́sẹ̀ wọ́gbà tí ó jẹ́sẹ̀ rẹ̀ tí ó sì gba aládàá tó bá dijọ́ ògbéjà àlìkìyàmá túláàsì kó máa sọ nǹkan méjì káàkiri gbogbo sẹ́ tó bá fẹ́ ṣe tó bá fẹ́ pè lẹ́sìn al-amrul awwal ikhlasu dinihi lillahi min shirk ó gbọdọ̀ fọ iṣẹ́ rẹ̀ mọ́ iṣẹ́ tí ó bá ṣe kó fọ ọmọ kò níbi ẹbọ kó má pa nǹkan kan nígbà kan mọ́ Allah subhanahu wa ta'ala ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ rẹ láyé ó gbọ́dọ̀ kọ́kọ́ yẹra wò rẹ wò pé ṣé kò tẹ́bọ lẹ́rù nítorí pé ẹni tẹ́bọ bá wà lẹ́rù rẹ gbogbo iṣẹ́ tó bá ṣe nígbà tí yẹn bá ń pọnmi sínú apẹ̀rẹ̀ ni kò ní lákọọ́lẹ̀ rárá ó kọ iṣẹ́ rẹ oníwọ̀wé so yóò kàn máa ṣiṣẹ́ òun yóò kàn máa ṣe dànù ni túláàsì yẹn gbọ́dọ̀ kọ́kọ́ wò pé ṣé ìkíláàsì téèyàn fọ iṣẹ́ ọwọ́ ara rẹ̀ máa kó níbi ẹbọ èèyàn pa nǹkan kan nípa pọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala iṣẹ́ téèyàn ń ṣe yìí èèyàn wó ojú rí ẹlòmíì rí ta'ala iṣẹ́ téèyàn ń ṣe yìí èèyàn ò rákan ẹ̀san lọ́dọ̀ ẹlòmíì àfọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tẹ́lẹ̀ ìbá ti wá nínú téèyàn tó àkọ́kọ́ mọ́jẹ̀múnù ikhlas kéèyàn ó láfọ̀ mọ iṣẹ́ ọ̀pọ̀ èèyàn lónìí àmọ́ dáadáa tí wọ́n ń ṣe yìí lónìí tí wọ́n ń ṣe nítorí Allah subhanahu wa ta'ala àwọn olè dáhùn rẹ̀ àwọn náà ó dáhùn kára wọn nítorí pé òkùnkùn ní kùnkùn nínú ọmọ ọmọnú ẹ̀ ẹni tí ń ṣàánú àwọn èèyàn lónìí tí ń fún wọn lóúnjẹ tí ń fún wọn ní mímu tí ń fún wọn lówó tí ń dá wọn lókòwò tí ń ṣe gbọ́ bùkátà wọn tí bùkátà wọn ti ń gbọ́ yìí ó kàn gbọ́ nígbọ́ pé tọ́ òun ṣe fún yín torí Ọlọ́run òun ò retí ẹ̀san kankan òun ò retí gbòyìn iwájú election nítorí tó kálukú fi ṣe é nù àbí nítorí kó kálukú náà ní ti ń retí lọ́dọ̀ wọn kọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ ní èèyàn gbọ́dọ̀ lọ́kàn pé ìyẹn retí káwọn èèyàn bá máa rí nǹkan máa yìn mí èèyàn gbọ́dọ̀ lọ́kàn pé ìyẹn retí káwọn àmọ́ dúpẹ́ fún mi káàká pàdé lé lónìí báyìí kan ní àìsí àwọn ará ju káwọn èèyàn káwọn ti ti máa ń fẹ́ bẹ̀ nánu bẹ́ẹ̀ bá ti lọ́kàn báwọn nítorí àládàá rẹ̀ náà ló ti gbà wọn onítẹ̀sán fún bẹ́ẹ̀ tó bá dijọ́ alkiyama alákọ̀ọ́kọ́ nù ìyẹn gbọ́dọ̀ fọ sẹ́yìn àmọ́ kò níbi ẹ̀bọ. wal amru sani ẹlẹ́ẹ̀kejì inú tá a tún gbọ́dọ̀ rí sísẹ́yìn ó fi jẹ́ iṣẹ́ eré tí ó sì fi jẹ́ iṣẹ́ tí ó sẹ́yìn láǹfààní tó bá dijọ́ ògbéjà alkiyama ittiba'uhu sunnata rasulillahi sallallahu alaihi wasallam èèyàn gbọ́dọ̀ fi iṣẹ́ téèyàn fẹ́ ṣe òun kéèyàn fi tẹ̀lé súnà nàbì lẹ́yìn gbàtà níyàn ti dáa iṣẹ́ òun gbọ́dọ̀ wá sí kíni ó gbọ́dọ̀ wá jọ tànàbí sallallahu alaihi wasallam wa ikhlasuhu min al-bida'i a sì gbọ́dọ̀ fọ iṣẹ́ òun máa ń kúrò níbi àwọn àdádálẹ̀ kò gbọ́dọ̀ sí àdádálẹ̀ kankan pínrín níbi iṣẹ́ yẹn wal muhdathat àtàwọn nǹkan tuntun tuntun táwọn èèyàn introduce wá sínú ẹ̀sìn a gbọ́dọ̀ fọ́ ọmọ látara bẹ́ẹ̀ láti wá gbọ́ yé nìsí wípé tá a bá wá ń fi òṣùwọ̀n méjèèjì yìí ká máa fi wọn iṣẹ́ tó ń kálukú bá ń ṣe láwùjọ wa iṣẹ́ tó kálukú bá ń ṣe nínú ilé ara rẹ̀ iṣẹ́ tó kálukú bá ń ṣe ní kọ̀rọ̀ yàrá rẹ̀ kó máa wọ́n pẹ̀lú méjèèjì ipe ṣé ìkíláàsì ń bẹ òun fọ iṣẹ́ òun mọ́kò níbi ẹ̀bọ ẹlẹ́ẹ̀kẹ́ iṣẹ́ tó ń ṣe yìí ti sànàbí ipa àwọn aláṣẹ kò máa ṣe ẹ́ sànàbí ni ká máa ṣe mòlídì àbóṣe sànàbí ni ká máa yan náfìlà ní january first àbóyàn ẹ́ sànàbí ni ká máa ṣe fìdáwù àbánàbí ṣe kọ́kànlá ní sáà dáná níbi òkú kókù wá kú ànábì wá dáná pé tọ́ ọ̀yà iná yóò sàárà náà láti ṣe fókù ànábì náà ló sà kọ́ wá ó sì kọ́ wa bá sì máa ṣàdúrà fókù wa àtọ́ bá jẹ́ pé bá bẹ́ẹ̀bẹ́ ni inú ọ̀nà tí ẹ̀ máa gbà tí ẹ̀ máa fi sọ̀rọ̀ fókù ni pé ká máa ṣètì dáhùn ìjọ kẹta ìjọ kẹrin ìjọ keje ìjọ kẹjọ àbí forty days àbí forty àbí one year àbí kìnnìkan year adversity fúláì pé má bẹ́ẹ̀ nú ẹ̀sìn ni anabi sallallahu alaihi wasallam àgbọ́ à nígbàwájú anabi débẹ̀ anabi ni ó ti kọ́kọ́ ṣe é tí ò bá ṣe é níta yóò ti sọ́ka wa yóò ti sọ́ka rẹ̀ sí wa àwa rẹ̀ nìkan fún anabi ṣe é ìdán àníyàn wa tó dá lórí rẹ̀ ń kò lè sọ nǹkan òní tó lálàáfíà nítorí pé kíni a ti pàdánù májẹ̀mú kan kíni májẹ̀mú tá a pàdánù òun náà ni ittiba'u sunnata rasulillahi sallallahu alaihi wasallam àfi tẹ̀lé súnà anabi gbogbo àníyàn dára bí ẹ bá ní tí ò bá ti fi tẹ̀lé súnà anabi sallallahu alaihi wasallam kò sí nǹkan kan fún kò fún un نعم sheikh wa ni wasayajidu insan mukhalafatin fil aqida ó lè yàn máa rí àwọn àìṣedéédé àwọn ìyapa fil aqida níbi àwọn àdìsọ́kàn ibi kí ni mùsùlùmí gbọ́dọ̀ ní sáàdì ọkàn nípa Allah subhanahu wa ta'ala nípa àwọn màláíkà nípa ànábì nípa ọjọ́ ògbéjà kìyàmà nípa gbogbo nǹkan tó ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn àwọn àdìọ́kà yìí a máa rí ìyapa lóríṣiríṣi táwọn èèyàn máa yapa ń bẹ́ẹ̀ wa mukhalafatin fil ibadati kathira gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a máa rí àwọn ìyapa níbi ìjọsìn tí ó pọ̀ gan-an láwọn ìyapa irísirísi táwọn èèyàn máa yapa níbi ìjọsìn bá a ṣe ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala àwọn èèyàn máa yapa ń bẹ̀ wọn ò ní fi tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam níbi àwẹ̀ wọn ò ní fi tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam a máa rí yapa ń bẹ̀ inú yapa tá a máa rí níbi àwẹ̀ òun náà ni àwọn àníyàn àníyàn àwẹ̀ pé alahuma lakasumtu wàhálà kìnìkà wẹ́rú eléyìí nìsín kò sí lànà nàbí sallallahu alaihi wasallam inú ìyapa náà ló wà á máa rí ìyapa níbi irun bá a ṣe ń kírun báwọn yẹn ṣe ń kírun yóò á máa rí tó ìyapa tànàbí sallallahu alaihi wasallam kádà níyàn níbi irun nínú ìyapa ló wà kákí òun tán kátálámà ká máa wá ṣe azkar pẹ̀lú ohun kan tí gbogbo àjọ máa wí papọ̀ nínú àwọn ìyapa ló wà táàmù ìlúbi ìbádà sábàbí ṣe azkar fún Allah subhanahu wa ta'ala ká máa lo òǹkà bẹ́ẹ̀ ká fa tẹ̀síbáà ni àbí ká máa fi òkúta kà á ni àbí ká máa fi kóró dẹ̀bínú kà á ni àbí gbogbo àwọn kan tí ìwà òkú máa kà á nínú ìyapa ló wà nínú ẹ̀sìn nítorí pé sáà nàbí sallallahu alaihi wasallam gbígbá tó fún àwọn sàábà rẹ̀ ni pé ká máa lo ọmọ ká wọn òun ni ká máa fi ka ogun tó máa fẹ́ kà òun náà ló pàtó jẹ́ pé àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam ẹ̀ lè rẹ́ níbi kan àwọn sàbí ànábì wá sí kíni ọwọ́ àfi kíní kan ka àbíkárù sànṣe nípa àwọn sàbí ànábì ìkọjá àlà ìkọjá àlà ní máa mú yàn pé mo fẹ́ lo tẹ̀sífà mo fẹ́ sí one thousand mo fẹ́ sí five hundred mo fẹ́ sí kíní kan kò sẹ́ni tó ń rán ọ pé kó o bu òkà kan fúnra rẹ kó tó bá wọn so àṣejù òun náà ló bá yàn débi àṣejù míì ẹ àwọn sábẹ́ ànábì wo lọ mọ́ka wọn ó ti sàǹkà ó ó ti dìde wọ́n ti lónù báwọn tó tẹ̀lé wọn báwọn ti lónù kó tó di pé àwọn àdáda lè wá ń wá tó jẹ́ pé sábà lọ lè wò nígbà tó ń sọ̀rọ̀ nípa ìtàn bí ṣe dé gan tẹ̀síbà dé èsè rẹ̀ tẹ̀sùbá wà látọ̀dọ̀ àwọn kírísítẹ́nì ní ìpìlẹ̀ rẹ̀ <clears throat> òun náà ló fà tó yẹ pé ẹ́ra àwọn míì gan ni wọ́n nísìnyí wọ́n á máa ní kíni wọ́n á máa ní súnhà lọ́wọ́ wọ́n mú tẹ̀sùbá lọ́wọ́ nínú àwọn kírísítẹ́nì wọ́n máa mú lọ́wọ́ àwọn ìjọ kan wà nínú wọn ìpìlẹ̀ rẹ̀ gan ọ̀dọ̀ wọn ló ti wá àwọn ni wọ́n máa mú lọ́wọ́ ara ń ta sọ pé àwọn mùsùlùmí ibi àyọjú náà ibi ká mú nǹkan tí èsì ẹ̀sìn wa kákan ní kíní kan báyìí ní ká sì máa hé ẹ̀sìn ìgbà àwọn ẹ̀sìn ká sì ti bọ̀ mẹ́ẹ̀sì ká máa mú lọ tó ṣe pé ẹ̀sìn tiwa gan ti pé káwa náà ní tó tó wa ilé ọmọ ó ṣe kíni ó tọ́ ma fọmọ tó bá ṣe kíni ọmọ tó bá láyọ̀ ọkàn òun náà lè rí yìí ẹni tó bá láyọ̀ ọkàn pẹ̀lú sáà nígbà láwàlẹ̀ mú wá fún wa à ní tẹ̀sẹ̀ máa rí kó tó wá máa lọ bọ́ọ̀rù kíní nínú ẹ̀sìn míì gbogbo bí kínú bá ṣe dáa tó gbogbo bí kínú bá ṣe wù tó gbogbo báwọn yẹn bá ṣe pọ̀ lórí nǹkan yẹn tó láíláí ẹ̀ní lẹ́lòmí ẹ̀ní ní kó máa lọ́bẹ̀ so eléyìí nínú àwọn ọ̀nà tí àdáda lẹ̀ máa ń gbà tí máa fi wọnú àlè ìbàdàtì ni anáàtú láhùn àwa àwọn èèyàn nífẹ̀ẹ́ nú lórí ti ń jí wọ́n tẹ̀lé wà láhùn rọ̀gọ́bà wọ́n sì láwọn fẹ́ pé á ah, mo nífẹ̀ẹ́ kíní yìí kíní yìí wù mí wà láhùn àwa wà láhùn tòrò àwọn èèyàn láwọn opinion lórí ti ti wọ́n sá gbé kalẹ̀ sí mẹ́sì wà láhùn tòrò <coughs> kọ́dà wọ́n ní àwọn ojú ọ̀nà tó kálukú là kalẹ̀ ní wọ́n á rìn lójú ọ̀nà bí ọ̀nà tí mi ò máa gbà tẹ̀sìn ní turuq jamu tariqa àwọn ẹlòmíì ńlá ọ̀nà kalẹ̀ pé ọ̀nà táwọn máa gbà tẹ̀sìn ti wà ní àwa yìí o àwa kìíní ìjọba yìí ni wá ọ̀nà táwọn máa gbà tẹ̀ ìbádà ti wà ní àwa tẹ̀bílígì ọ̀nà táwọn máa gbà tẹ̀ ti wà ní àwa jamaatu ẹ̀ kínáwó kọ́lẹ̀ àwa tìjàníyà ọ̀nà táwọn ọmọ gbà ní àwa kọ̀díyà ọ̀nà táwọn ọmọ gbà ní àwa ṣàbílíyà ọ̀nà táwọn ọmọ gbà ní wọn kálukú wá la ọ̀nà rẹ̀ káàkiri lóríṣiríṣi pé ọ̀nà táwọn ọmọ gbà ṣe ìbádà táwọn ní so sheikh wa ni fanahnu la nattabi unnas àwọn òtẹ̀lé yẹn o fanahnu la nattabi unnas èèyàn kọ́ làwọn tẹ̀lé bal na'ridu ma alayhi an-nasu ala ìtàwọn èèyàn bá ń ṣe á ṣe kí ni á gbé e sórí òṣùwọ̀n al-kitabu wa agbe sórí òṣùwọ̀n alukur'an tó bá alukur'an mu agbe sórí òṣùwọ̀n súnà anabi sallallahu alayhi wa sallam tó bá súnà anabi sallallahu alayhi wa sallam mu fàmà wà fàkọlì kìtàbà wà súnà èyí tó bá ti wá ṣe déédéé pẹ̀lú alukur'an tó bá ṣe déédéé pẹ̀lú súnà anabi sallallahu alayhi wa sallam fahuwa haqq òun náà ní òdodo tá a bá gbà wọlé àgbà wọlé nítorí pé àfa alágbájá ló ti tá a bá gbà wọlé àgbà wọlé nítorí pé àfa alágbájá ló pàṣẹ rẹ̀ àgbà wọlé nítorí pé kíni nítorí pé ó wá fákọ̀ ó ṣe déédé pẹ̀lú alukur'an ó ṣe déédé pẹ̀lú sunan nabi sallallahu alayhi wa sallam wà máa kọ́ lafahuma nítorí wá ti wá yapa kur'an tó sì yapa sunan nabi sallallahu alayhi wa sallam fahuwa baatil ṣékù ní ìbàjẹ́ lélẹ́yìí yàrá kìí sòdodo ànú ni irọ́ ni sòtún láti ní èèyàn gbọ́dọ̀ sí kíni èèyàn gbọ́dọ̀ jìnnà sí i. Ah, qawluhu ọ̀rọ̀ ṣékù wa albarbahari rahimahullah wọ́n ní fala tattabi' ṣẹ́yìn à ń bi hàwà má máa tẹ̀lé nǹkan kan pẹ̀lú fẹ́nu rẹ̀ má máa fi fẹ́nu rẹ̀ ó jẹ́ kó o ló máa wá fi tẹ̀lé nǹkan kan nínú ẹ̀sìn ṣẹ́kọ̀ọ́ asọ́lù fọ̀gán wọn ni láti tẹ́lẹ̀ iṣẹ́ hàn bí hàwà kàwọn gbàdí má máa fi fẹ́nu rẹ̀ àbí nǹkan kan tó bá wù ọlọ́kàn rẹ̀ má máa fi tẹ̀lé eh, má máa tẹ̀lé nínú ẹ̀sìn má fi tẹ̀lé nǹkan kan nínú ẹ̀sìn wàlákìn ṣùgbọ́n àwọn òjẹ́ kífẹ́ inú rẹ wọ̀rọ̀gbẹ́tùkà àti ojúkòkòrò rẹ ìdí máa ń wọ ọlọ́kàn jẹ́ kó jẹ́ tàbí àyìnì lima já aniláhi warasulihi jẹ́ kó máa tẹ̀lé tó bá wá láti inú alukur'an jẹ́ kó máa tẹ̀lé tó bá sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam. alukur'an wa kò gbọ́dọ̀ jẹ́ pé ìfẹ́ inú rẹ̀ ni ó máa wá fi dàrẹ́ ti alukur'an àti sunna yóò tẹ̀ máa ti fi kur'an àti sunna sẹ́yìn tó wá jẹ́ pé ìfẹ́ inú ẹ̀ òun ni ó máa wá líbi alukur'an àti sunna irú ẹni báwọn yóò kú olójú ọ̀nà islam yóò kú olórí ìlànà nabi sallallahu alayhi wa sallam ṣẹ́kù wá ní fala tahwa má máa jẹ́ kí ìfẹ́ inú rẹ̀ ó fẹ́ nǹkan kan illa ma an rasulillah àyàfi tó bá wá látọ̀rọ̀ anillahi wa rasulihi má sì máa jẹ́ kí wọ́n máa ń sojú kòkòrò kìíní kan tó kìíní yìí wọ̀ àyàfi nǹkan tó wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala àtànàbí sallallahu alayhi wa sallam ṣẹ́kùn ní hadha sabilu najat eléyìí ni ojú ọ̀nà ọ̀la eléyìí nìkan ló lè láyàn kẹ́yìn wà lórí ìlànà anábì sallallahu alayhi wa sallam kó máa yẹsẹ̀ lórí ẹ̀ òun náà nìkan náà ló lè láyàn òun náà ni ó mú yàn jọmọ lẹ́yìn anábì sallallahu alayhi wa sallam tó bá dijọ́ ògbéjà kìyàmá tẹ́yìn bá tẹ̀lé lánàá nàbí sallallahu alaihi wasallam tó bá jẹ́ ògbédà kíyàmá ó kálukú ẹni tí bá tẹ̀lé òun náà lọ́wọ́ subhanahu wa ta'ala oníkálọ̀ lẹ́tò lẹ́yẹ yóò ní kálọ̀ lè bá ẹ lọ lè bẹ́ẹ̀ ní sẹ́ẹ̀ tó lẹ́yìn ẹ̀ tó bá dijọ́ gbìdà lùkìyà mọ́ tọ́mọ wa bẹ́ẹ̀ lọ lè bẹ́ẹ̀ ní sọ́ọ́ tó lẹ́yìn rẹ̀ yìí nìsí ẹni yóò ní sáǹdì kan ẹ̀ kò láàyè kan tẹ́wàá lẹ́ fẹ́ tó lẹ́yìn ẹ̀ wọ́n ká lùkì wọ́n kàn jọ ọ̀rọ̀ yẹn papọ̀ síbì kan ni so eléyìí àti kéèyàn ṣe kíni kéèyàn máa fi ẹ̀sìn rẹ̀ àti fẹ́ẹ́nu rẹ̀ kó máa fi tẹ̀lé alukur'an wa sunna ṣékùn ní ìdá tabata hawa ṣékùn ní tó bá fi lè tẹ̀lé ìfẹ́ẹ́nu rẹ̀ sírìtàmínà lẹ́dínà tábàrú àhùwà àhùn ó ti di ó ti wà nínú àwọn tó ń ṣe kí ni àwọn tí wọ́n máa tẹ̀lé fẹ́ẹ́nu wà láwọn yẹ tẹ́lẹ̀ olùwàhàyà tí wọ́n ò tẹ̀lé wáhàyí wọn ò tẹ̀lé iṣẹ́ tó wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala qala ta'ala Allah subhanahu wa ta'ala sọfà nàbí sallallahu alayhi wa sallam inú alukur'an ó ní fàyín lam yastajibu lak ó ní tí wọ́n bá ti dá wà nàbí lóhùn tó bá kéèké ntí òjì ń wó dọ́ ọlọ́run tí òjì ń wó tẹ̀lé ọ òun náà ní fẹ́nu wa man adallu mimman ittaba'a hawa bighayri huda Allah subhanahu wa ta'ala ní ta ló fi ń sọnù jù kálọ̀ náà rẹ̀ fi ń díjù lójú ọ̀nà àánú tó tó ẹni tí máa ń segin ni ẹni tí ń tẹ̀lé fẹ́nu rẹ̀ láláì rí ọ̀nà àmà kan bighayri huda min Allah láláì rí ọ̀nà àmà kan tó Allah subhanahu wa ta'ala inna Allah la yahdi al adh-dhalimin Allah subhanahu wa ta'ala kò fi ọ̀nà ma àwọn àjọ alábòsí Suratul Qasas àyà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala sọ fún wa inú suratul Maida aya forty seven forty eight ó ní fahkum baynahum bima anzalallah ilé ànábì máa ṣe ìdájọ́ láàrin àwọn mùmìnì bima anzalallah pẹ̀lú tí Allah subhanahu wa ta'ala sọ kalẹ̀ fún wa fún ọ wà á tẹ̀lé fẹ́ẹ́nu wọn mọ́tẹ̀lé fẹ́nu wọn la tattabi' ahwa'ahum amma nítorí pé tí èèyàn bá tẹ̀sí ti ń bẹ lọ́wọ́ táwọn èèyàn fẹ́ tí èèyàn bá tẹ̀sí bá ń ah, tó wọ àwọn èèyàn ní àbí táwọn èèyàn fẹ́ máa gbọ́ nìyí túláàsì èèyàn tẹ̀lé fẹ́nu wa yóò sì kú lórí òdodo ọ̀la tààlà ọba àdìkẹ́ látúntọ́ nínú sóra nínú sóra tó jáàfìyà àyà eighteen àti nineteen oni summa ja'alnaka ala shari'ati min al-amr lẹ́yìn náà làwọn fi àrí ànábì sallallahu alaihi wasallam àwa gbé ọ lórí ṣẹ̀ríà kan yàní àfi ọmọ àfi ṣẹ̀ríà ìdájọ́ ẹ̀sìn àfi lé ọ lọ́wọ́ nínú àlámàrí ẹ̀sìn fàtẹ̀bí ìhà òun ni kó máa tẹ̀lé òun ni ó máa tẹ̀lé wala tattabi ahwa alladhina la ya'lamun ìlà ànábì má tẹ̀lé fẹ́nu àwọn tí wọ́n mọ̀ kankan o nígbà tí wọ́n ti ní màǹkó ti màǹkà wọn wá tẹ̀lé ìfẹ́nu ẹlòmíì bẹ́ẹ̀rì sí onímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ó ké lóòótọ́ ó sì yé ó sì màdájú ẹ̀ àmọ́ nítorí àwọn jàmá rẹ̀ òfin náà táwọn jàmá bá mú wá títí ẹ mo mú mo ní òfin náà ẹja ṣe báyìí ní ìtàn tó báyìí tó bẹ́ẹ̀ ká ṣe nù ẹja ṣe bẹ́ẹ̀ òun sì nímọ̀ ó sì yé pé tí wọ́n ní káwọn ṣe nǹkan Allah subhanahu wa ta'ala ti fi lọ́rẹ̀ kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ife wàlá tẹ̀lé àhùwà alladhina la ya'lamun ìdá anabi má tẹ̀lé ìfẹ́nu àwọn tí wọn ò ní mímá innahum lan yughnu anka minallahi shay'a àwọn yìí wọn ò ní nǹkan kan tí wọ́n lè ṣe fún ọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wọn ò lè rọ̀ ọ́ lọ́rọ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ gbé dàrí fìyàmá wa inna adh-dhalimina ba'duhum awliya'u ba'd ọba àdékọ́lá ní àwọn alábòsí tẹ́ rí wọn ọ̀rẹ́ ara wọn àwọn náà ní wọ́n sọ̀rẹ́ ara wọn alábòsí yóò máa sọ̀rẹ́ alábòsí wàláhu waliyyul muttaqin Allah subhanahu wa ta'ala òun náà ni ọ̀rẹ́ àwọn olùpáyà rẹ̀ òun náà ni alápáyà sí àwọn olùpáyà rẹ̀ látara àyà yìí èèyàn ti wà láàrin àǹsà méjì èèyàn gbọ́dọ̀ mú kanú méjèèjì imma an tattabi'a ad-dina as-sahih inú kó máa tẹ̀lé ẹ̀sìn tó lálàáfíà Allah subhanahu wa ta'ala wa imma an tattabi'a hawa wa imma an tattabi'a al-hawa àbí kó ti máa tẹ̀lé fẹ́nu ìkanú méjì ni ṣẹ́kùn ní láńtà àlìsàlàhùn kò pé mẹ́ta téèyàn bá ti tẹ̀sìn yóò sì tí o bá ti máa tẹ̀lé ń tó wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala lẹ́sìn yóò sì máa tẹ̀lé ìfẹ́nu rẹ̀ túláàsì ni kò pé mẹ́ta kò sí agbede méjì láàrin ẹ̀sìn àti ìfẹ́nu inú ìfẹ́nu inú ẹ̀sìn èyí fọ́ ọmọ kan ni Sheikh wa ni pàtẹ́mùrúkọ mina dín pàtàkùrújẹ mina Islam mọ́tẹ̀lé fẹ́nu rẹ mọ́tẹ̀lé ntí ìgbé eh, làákà ìrẹ́ bá ń gbé wá fún kẹ́yìn bá ti ń tẹ̀lé fẹ́nu ẹ̀ ìfẹ́nu ó máa ti yàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí kẹ́yìn ó fi wá jáde kó ní Islam yóò máa ti yàn ni sẹ́kù ní màní sábà hawa ẹni tí bá ti ń tẹ̀lé ìfẹ́nu ẹ̀ fà iná hu yẹ́mú kúmi náà dín irú ẹni báyìí ó ti kíni yóò yọ jáde kó nu ẹ̀sìn bí wàá tọ́pá máa jáde kó níbi kíni níbi ọ̀run ọ̀fà tá a bá ta ọ̀fà ni wàláwó ó kíná gbà lórí pẹ̀lú ẹ̀ òun náà ni pé yóò ra máa jáde díẹ̀ díẹ̀ ni yóò bẹ̀rẹ̀ nǹkan ń ṣe pé àwọn èèyàn ní kojú sí pé òun ní kaakún nǹkan yóò máa wá sí kíni yóò máa wá dàgbà yóò máa wá dàgbà ṣẹ́kù ní awwalu shay'in àkọ́kọ́ bí ṣe máa bẹ̀rẹ̀ pẹ̀lú tí ó bá jáde kó omi ẹ̀sìn yatasahalu fil mukhalafati wal hawa yóò máa fọwọ́ kíkẹ́ owó fúfúyẹ́ yóò máa fi mú àwọn ìyapa nínú ẹ̀sìn wal hawa àti fẹ́nu rẹ̀ yóò fọwọ́ fúfúyẹ́ mú téèyàn bá ti wá fọwọ́ mú fúyẹ́ mú àwọn ìyapa tí ń ṣẹ̀ látọwọ́ rẹ̀ nínú ẹ̀sìn àti ìfẹ́ inú rẹ̀ díẹ̀ díẹ̀ tó bá ti fọwọ́ fúyẹ́ mú fún mọ̀yẹ̀tà ààbọ̀mù ti bá olùhàwá lẹ́yìn ìgbà yẹn ìtẹ̀lẹ́fẹ́ inú yóò ṣe kíni yóò máa wá tóbi ìlà àyíyákùrù jàmìlẹ̀ dín tí tí ó fi wá ṣe kíni tí ó fi wá mú olúwẹ̀ jáde kó onú ẹ̀sìn ọ̀yẹ̀sí ọ̀dínú hù hàwá ẹ̀sìn tí ó máa jọ́sìn fún òun náà ni ìfẹ́ inú ẹ̀ kama qala azza wa jalla gẹ́gẹ́ Allah subhanahu wa ta'ala sọ pé afara'ayta man ittakhadha ilahahu ìfẹ́ nú rẹ̀ òun náà lọ́ba tí ń jọ́sìn fún wa adallahu Allahu ala ilm Allah subhanahu wa ta'ala látara pé ń tẹ̀lé fẹ́ nú Allah subhanahu wa ta'ala wá sí kíni ó wá sọ ọ́ nù kó lójú ọ̀nà ala tòun ti kó ti nímà tòun ti nímà ti ń bẹ̀ lára rẹ̀ ẹ̀rẹ́ lómi ní ìmọ̀ wà lára rẹ̀ àmọ́ ìfẹ́ nú látara ìwójú rẹ̀ àwọn èèyàn ẹ̀rí òun ti màtí ń bẹ lára rẹ̀ oníṣẹ́ òṣùwà ní jámà kankan Allah subhanahu wa ta'ala wà sí kìnnìkì yóò wá sọ ọ́ nù kó lójú ọ̀nà tòun ti bí ìmọ̀sí ń bẹ lára rẹ̀ wa khatama ala sam'ihi Allah subhanahu wa ta'ala wà sí kìnnì yóò wá fi èdí bí yóò fi dí etí rẹ̀ wa ja'ala ala basarihi ghishawa yóò sì fi nǹkan bójú rẹ̀ wà ní ìnàmá kò ní gbọ́ òdodo má kò ní fojú rẹ̀ rí òdodo mọ́ látara kíni látara kó ti mú ìfẹ́ inú rẹ̀ ó ti mú ní ọba tí ó máa tẹ̀lé ṣẹ́kùn ní falhawa ilahun akhar ìfẹ́ inú tẹ́ rí wọn ọba kan náà táwọn èèyàn tó ń jọ́sìn fún wàlẹ́ ìta ṣírkú maksuran ala ibadati sanami awil wasan ṣéèkù ní ìta ń pè ní ṣírkú ipa nǹkan mímọ́ Allah subhanahu wa ta'ala pé ká máa jọ́sìn fún òsà nìkan Ka ká mọ èrè nìkan ká ka ká lóòótá ká mọ jọ́sìn fún nìkan o náà là ń pè lẹ́bọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bá lẹ́bọ nísìn yóò mọ̀ létí pé kẹ̀sẹ̀ sínú inú sí gbé sọ sí oríta rò pé nìkan náà ń àbí ní sílé kó rò pé nìkan náà ń nǹkan ó jù pípé ìfẹ́ inú yìí náà nísìnyí èyí ó máa tẹ̀lé bí wàá tẹ̀yàn tẹ̀lé Allah subhanahu wa ta'ala ni yóò máa wá túmọ̀ pé èyàn pa nǹkan mi papọ̀ mọ́ Allah subhanahu wa ṣẹ́gun ní papọ̀ la ya'budu al-insanu èyàn lè má máa jọ́sìn fóòta wal ashjab wala yẹn lè má máa jọ́sìn fún igi wal ahjab wala yẹn lè má máa bọ òkúta wala ya'budu al-qubur wala yẹn lè má máa bọ sàárè kó máa lọ lè jọ́sìn fún sàárè láti yẹ tẹ́lẹ̀ àwa ṣùgbọ́n kó máa wá sí kínní kó máa tẹ̀lé ìfẹ́ inú rẹ̀ fahadha abdun lihawa eléyìí kì í kì í ṣẹ̀rú Allah ẹ̀rú ìfẹ́ inú ni ń tẹ̀lé ìfẹ́nu ara rẹ̀ ni fàálà ìsàn ó di ọ̀ràn yẹn fọ́mọnìyàn àyè àzọ kó lọ lè sọ́ra wàlá ayẹ tẹ́bí ilà máa wá papọ̀ kìtàbà wọ̀ sunna ó sì má tẹ̀lé nǹkan kan àyàfi ìtó bá ṣe déédéé alìkìtàbà wọ̀ sunna ìtó bá ṣe déédéé alukur'an ìtó bá ṣe déédéé pẹ̀lú sunna anabi sallallahu alayhi wa sallam òun ni kéèyàn máa gbìyànjú kéèyàn máa tẹ̀lé nítorí pé ṣèitán òun náà máa sáré kìtà náà sáré lọ́sàn-án lóru òun náà fi yẹn lọ́rùn lẹ̀ kò fẹ́ kéèyàn tẹ̀lé ti Allah subhanahu wa ta'ala òun náà ń sa alápá ń tètè náà ó ti lérò lẹ́yìn tí ó pọ̀ tó bá bí ọ̀gbìn dàlù kìí àmọ́ ọ̀nà tí mo wá ni àwọn ọ̀nà kéèyàn ń mú òdodo kó sì lówó ní tẹ̀lé kéèyàn sọ ni àmọ́ sẹ́wọ̀n pé tọ̀ a ti bẹ́ẹ̀ bá mọ̀ òdodo tí ò bá ẹ́ ó wá ráwọn tí ń tẹ̀ lódodo kó máa sọ pé ah, òdodo ni wọ́n sọ lóòótọ́ o eléyìí ń fi tiẹ̀ tún fúyẹ́ nínú ẹni tó mọ̀ pé òdodo ni títí wọ́n á ṣe kíni títí wọ́n á gbógun sí òdodo aburú tiẹ̀ tún lágbára gan níwájú Allah subhanahu wa ta'ala ṣẹ́kù ní qawluhu ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó sọ pé fa innahu la hujjata lak فقد بين رسول الله صلى الله عليه وسلم لأمته السنة وأوضحها لأصحابها وساوي جاري كما ọmọnìyàn ò láwùjáde kankan má lẹ́gbàtà nàbí sallallahu alaihi wasallam ti wá faqad bayyana rasulullah ànàbí sallallahu alaihi wasallam ti sàlàyé ẹ̀sìn li ummatihi fún àlùmọ́ rẹ̀ àwọn náà sì ń bẹ̀rù àlùmọ́ rẹ̀ àtàwọn tó gbà fún anabi àtẹni tí ó gbà fún anabi wọn fẹ́ wọn kọ́ àlùmọ́ anabi náà ni wọn méjìlá àlùmọ́ anabi ummatu da'wa wa ummatu ijaba àwọn ìjọ kan bẹ tó jẹ́ pé gbogbo wọn àwọn gbogbo àpò gbogbo apátápátá àtẹnudọ́sẹ àtẹlẹ́bọ ni àtọlọ́sà ni àti júù ni àti nàṣàrà gbogbo yányá àlùmọ́ ànábì náà ni wọn látara pé kí ni àlùmọ́ sí ànábì jíṣẹ́ fún ni wọn àwọn ni wọn gbọ́ ẹ umatu da'wa anabi pè wọn tó bá jẹ́ òpin dàlùkìyàmá anabi ó ti kí ni anabi ó láwùjáre lórí wọn pé òun pè wọn àwọn ìjọ ẹlẹ́ẹ̀kejì àlùmọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ummatu ìjàbà àwọn náà làwọn tán wá dá ànábì lóhùn nínú gbogbo àwọn tán ànábì pé gbogbo wọn náà àlùmọ̀ ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn ànábì sallallahu alaihi wasallam sàlàyé súnà fún wa ọ̀dọ́ ha ha rí aṣọ ha dìbí ànábì sì ṣe yẹn ó yẹn nàná rẹ̀ fáwọn sàábé ànábì sálàyé rẹ̀ tó clear fáwọn sàábé láhùjẹ́ta liman khalaf kò sáwìí jáde fẹ́ni kankan mọ́tò bá ti wá yapa wọ̀tábà hawa tó ń tẹ̀lé fẹ́nu rẹ̀ lẹ́yìn náà dọ́là bá àdàlùbáyà nítorí pé ní onísìn ó sọnù lẹ́yìn àlàyé ni tẹ́ẹ̀ bá ti sọnù lẹ́yìn àlàyé kò sáwìí jáde má wà bá àdàlẹ̀ ẹ̀lú ó sì sọnù lẹ́yìn ìmọ̀ ni Allah subhanahu wa ta'ala ní afara ayé tamani takada ilaha hawa ó lẹ́ni tó mú ọba rẹ̀ ó mú ìfẹ́nu rẹ̀ lẹ́ni tí ó máa jọ́sìn fún wa adallahu Allahu ala ilm tí Allah subhanahu wa ta'ala sọnù látara pé pẹ̀lú mà ìmà laysa jahilan ẹni tá à ń sọ yìí sálá ìmà kan bal ya'riful kitaba wa sunna ó mọ quran fọ́dọ̀ ọmọ sunna anabi sallallahu alayhi wa sallam wa aqwala ahlil ahlil ilm ó sì mọ ọ̀rọ̀ àwọn onímọ̀ lakinnaha la tuwafiqu hawa àmọ́ problem tó ní náà ni pé kò bá fẹ́ẹ́ nù rẹ̀ mu ó mọ tí wọn wí lóòótọ́ ó mọ quran ó mọ sunna àmọ́ kò bá fẹnu tiẹ̀ mu fẹ̀yẹ̀sìrúkù ha yóò wá filẹ̀ wọ̀yá kúrú máa yóò wá fi kò ha wa yóò wá mú ìtọ́ba tẹ̀lé fẹnu rẹ̀ ìtọ́ba bá fẹnu rẹ̀ nu wọ́n tà ń sọ yìí náà ń ṣe ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà mà wọ́n dàrọ ẹlòmíì ní tíra rẹ̀ lé tó ní tíra fìdá dàbí àwọn náà ní tíra náà ń kà yìí wọ́n dàrọ ní tíra báyìí ní tíra báyìí àmọ́ kí ni òjò tẹ̀lé tí tó wà ní tíra tó pé kò sí kíni kò sí déédéé ìfẹ́nu rẹ̀ ṣẹ́kun ni hadha huwa dalal eléyìí o ànù náà ń pè léyìí ó ọmọnìyàn túláàsì ni àyáhàzára túláàsì ni fún àyáhàzára nínú tìbá àwà kó sọ́ra fún ìmọ̀ tẹ̀lé ìfẹ́nu qala Allahu azza wa jal Allah subhanahu wa ta'ala sọ fún anabi Dawud alayhi salam ó ní wala tattabi' al-hawa mọ́tẹ̀lé fẹ́nu o tẹ́yìn bá ti ń tẹ̀lé fẹ́ nú túláàsì yóò sọ̀yàn kó lójú ọ̀nà ọlọ́run innal ladhina yadilluna an sabilillah àwọn tí wọ́n bá ti wá sọnù alukurani ni o sọ́tù sọ́ọ̀d aya twenty ó ń dájú àwọn tí wọ́n sọnù kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala lahum adhabun shadidun bima nasu tó le koko ismuhu zamul hawa àwọn àfáà ṣe gbìyànjú nípa ọ̀rọ̀ ìfẹ́ ẹnu yìí tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi ń pàkíyèsí wa tí wọ́n sì fi ń sọ wa lára kó níbi ìfẹ́ ẹnu débi pé ara àwọn àfáà míì tí wọ́n ṣe odidi tíra tó yẹ pé tíra lálá ni wọ́n fi sọ̀rọ̀ nípa ìfẹ́ ẹnu ọ̀nà tí ìfẹ́nu máa fi ń dààmú yàn ọ̀nà tí yóò fi kọ́ọ̀bù ìfẹ́nu ọ̀nà tí yóò fi sọ́ra kó níbi ìfẹ́nu tí òfin sí yàn lọ́nà gbogbo ẹ̀ ni wọ́n sàlàyé síbẹ̀ àfáàwà Ibn al-Jawzi rahimahullah wọ́n ṣe tíra àkàtà sọ ní dammul hawa ìbu ẹnu àtẹ́lu ìfẹ́nu òun náà ni wọ́n kọ náà sọ orúkọ tíra yìí àwọn ọ̀rọ̀dọ̀ fi hí minal adilla wọ́n mú àwọn ẹ̀rí wá lóríṣiríṣi wal aqwal wa aqwal ahli àtàwọn ọ̀rọ̀ àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìfẹ́nu yìí wal hikam allati tuhadhiru min ittiba'i min àtàwọn àwọn ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀rọ̀ làákàyè táwọn olùmọ̀ tí wọ́n fi ń sọ wa lára kó níbi ìmọ̀ tẹ̀lé ìfẹ́ àbí Allah subhanahu wa ta'ala kó mọ́sà sọ wa kó níbi ìfẹ́ kó sọ wa kó níbi aburú fẹ́ẹ́nu ìfẹ́ẹ́nu ló burú jù láyé yìí ó burú jù òta lọ kí ẹ̀mọ́ jọ́sìn fún òta ẹni tí máa ń sí òta wọn kálukú ti mà á bí olóòta lélẹ́ yìí ti ń tẹ́rí balẹ̀ fún nù ẹni tí máa ń bọ̀ nǹkan wọ́n ti mọ̀ pé ẹni ń bọ̀ nǹkan àmọ́ fẹ́ẹ́nu ó ṣòro mà kéèyàn ń bọ̀ ó sì ṣòro mà kéèyàn mọ̀ pé ah, ẹni yìí ń tẹ̀lé fẹ́ẹ́nu ni ẹ àmọ́ bí jẹ́ẹ̀tì máa mọ̀ náà ni pé tó bá ti jẹ́ kóun àwọn sàbẹ̀ àná ni mo ti pàjù tẹ́lẹ̀ ni òun náà ló bá tó yẹ pé àwọn nǹkan táwọn máa ń tí máa ń takò lákàá ìtura lónìí táwọn wá dààmú àtàwọn béèrè béèrè pé ó tún ṣe báyìí ó tún ṣe rí báyìí àwọn sàbẹ̀ ànábì àwọn èbèrè wo béèrè báyìí lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam táni bá ti ní ẹ máa ṣe nǹkan báyìí wọ́n ti ṣe lọ ni àwọn aláṣẹ mọ béèrè pé èsì tó ní á ṣe èsì tó ní á ṣe lánàá tó ní á ṣe lónìí èsì tó ní kíní kan àwọn àmọ́ mú èyí ti wá kí ló fà á téèyàn bá ti bẹ̀rẹ̀ irú kan báwọn nísìnyí ìfẹ́ ẹnu wọlé nù téèyàn padà wá fi pa nǹkan òun tì í tí èèyàn fi wá ní padà wá ṣe má kọ́ọ̀rọ̀ ẹ̀ má wá dàbí ọ̀rọ̀ àwọn Bani Isra'il ṣe pé Allah subhanahu wa ta'ala tó bá pa wọ́n láṣẹ pé ẹ má ṣe nǹkan báyìí wọn ò ní ṣe nǹkan ó sì máa tún béèrè àwọn béèrè títí títí nǹkan ó fi padà wá lágbára tí ó wá fẹ́ ju agbára wọn lọ àwọn Bani Isra'il àwọn Yahudi àwọn ni wọ́n máa ta làákàyè nínú ẹ̀sìn wọ́n rò pa àwọn gbá bàtí Allah subhanahu wa ta'ala ní ká má pẹja yawm as-sabt lọ́jọ́ sátidé wọn gbọ́dọ̀ pẹja wọ́n wá rò pa àwọn nílà káì wọ́n wá lọ lè gbẹ́ odò wọ́n wá gbẹ́ odò débi pé odò wá ya bí àwọn ibìkan tó bá wá di sátidé yìí nísìnyí Allah subhanahu wa ta'ala dán wọn wò pé ìjọ sátidé tọ́lọ̀ ní ká má pẹja wọn ìjọ òun lẹ̀já máa ń pọ̀ lódò dáadáa ó fẹ́ fi dán wọn wò ni wọ́n ti wá la omi débi pé tó bá di ọjọ́ sátidé wọn wọn ò ní débẹ̀ àwọn òkú pẹja sátidé tó bá wá dijọ́ sunday àbáwọn ọjọ́ mi ó tẹ̀ wá lọ bẹ̀ wọ́n wá lọ lè kó ẹja ẹ̀wọ̀n kan báwọn sẹ́yìn kó wọ́n lò lákàyè ni ẹ wọ́n dọ́gbọ́n nítorí pé Allah subhanahu wa ta'ala ní ká má débẹ̀ tó bọ́ tó ń dibẹ̀ kí ló padà ṣẹlẹ̀ sí wọn àwọn tí wọ́n dáwọ́ ẹ̀wò sí Allah subhanahu wa ta'ala ti fún wọn ó sọ wọn di kíni ó sọ wọn dọ̀bọ̀ látara pé wọ́n tẹ̀lé fẹ́nu wọn látara pé wọ́n tẹ̀lé làákàyè wọ́n tẹ̀lé ọgbọ́n so ntòsí tẹ̀sìn òun náà ní kíni òun náà ní qala Allahu qala rasul anabi sallallahu alayhi wa sallam anabi ní ad-dunya sijnul mu'min wa jannatul kafir anabi nílé ayé tẹ́ rí ẹ̀wọ̀n mùmìnì ló jẹ́ ẹ̀wọ̀n ló jẹ́ fún mùmìnì wa jannatul kafir àlìjánà ló jẹ́ fún kèfèrí dọ́gbẹ́ kèfèrí ò lófin kan tí ó tè nínú ẹ̀sìn kèfèrí ò ní ṣe kò ní má ṣe gbogbo tó bá wù ní ò má ṣe lọ nígbà tó wà lálìjánà ni àmọ́ mùmìnì mùmìnì wà nínú ẹ̀wọ̀n al-Qur'an alukurani wọ̀ sunna iná làgbàlú pẹ̀lú ẹ̀wọ̀n kì í ṣe pé ẹ̀wọ̀n kan wọ́n ti yàn mẹ́lẹ̀ ọtí ń wọ̀ mu gbọ́dọ̀ yìí táwọn èèyàn mú ń wọ̀ náà mu àmọ́ òtí pé kurani ni má mú sìnà ń wọ̀ ṣe kurani ni ó má ṣe dídí à ń sì wù mọ̀lídì ń wọ̀ náà ṣe kí wọ́n náà fún àwọn ẹ̀lẹ́fílọ́pù káwọn yóò fowó sí àmọ́ bàá ronú pé à ah, kí ni yóò mọ̀ sínú ẹ̀sìn ẹ́ ṣètàní ó sì máa sọ fún ọ pé àwọn náà jẹ́ ó mọ́bí táwọn yòókù rẹ̀ ti ń rówó àbá alágbáyá tó pin ẹ́ mílòkù jò ní òní mọ́tò tó rà lẹ́yìn mòlúbì ni ṣètàní ó máa sọ oríṣiríṣi fún ọ àyà ti ń yọ tó báyìí tó gbogbo orú eléyìí ṣètàní ó máa gbé wá yóò máa gbé wá àmọ́ ní tó bá jẹ́ mùmí ní òdodo tó wà lórí ìlànà nàbìsọ̀ wà wàlẹ̀ ọ̀sálá yóò dira rẹ̀ pẹ̀lú Al-Qur'an wa Sunnah tó bá ti wá dira rẹ̀ gbogbo tí tó bá dijọ́ gbé dàrí kìá mọ́ gbogbo tó bá wá tó jẹ́ tó dá oná lọ́wọ́ subhanahu wa ta'ala wá sọ di kíni yóò wá sọ di aláàrí fún mòmìnì kọ́lá kò tó oorun tó bá dijọ́ gbé dàrí kìá mọ́ kò tó oorun gbogbo gbádùn kò ní ìwọ̀nbẹ̀ nígbà àlìjẹ́nà ẹ̀ tó bá wà àlìjẹ́nà so àmọ́ àwọn kẹfẹ́ iná ti wá wà àlìjẹ́nà ti wá látàrí òun so kò àwọn ni wà ní àwọn náà òṣèlú àwọn náà ò ní so àmọ́ àìsùn tí wọ́n àìsùn yá ni tàgbá àìsùn péré ju méjì ẹgbàá mi máa èèyàn ní sùn ní ti tó pé ìgbádùn náà ni ojú òsùn

ẹ̀wọ̀n alikitaabu wa sunna kó bá a ma segin ni kó bá a ma wọ ẹ̀wọ̀n lalikiyama kó bá a ní gbanu tó bá di jọ gbẹdẹ alikiyama abi allah subhanahu wa ta'ala kusa alikuwa ko yesu ne muwa ko fiye cewa ne lalla nabi sallallahu alaihi wasallam innahu waliyyu dhalika wal qadir alayh haba wa sallallahu ala nabi nabiyyina muhammad wa ala alihi wa wa sallam subhanahu wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk وعليكم السلام ورحمة الله àyàwó ìbéèrè ìrísí àwọn ọmọdé ìrísí nípa àwọn tí àwọn ń bá wọn ná. àwọn kan bẹ́ẹ̀ láyé ìrísí kan àwọn náà láyé àyùkù tó máa ń lọ sí ìlú lóyá sí ọdún mẹ́rin márùn-ún láyé. ìyẹn pé ọmọ sábà ń wá òkú tó ní bí jẹ́nà tàbí dàda wọ́n fi kápẹ́ ní ìwà wọ́n máa rí ọ̀gbẹ́ wọn ní ìkànnì sí àwọn ìbò ṣe egungun náà ń wo ìmọ̀lẹ́bà yẹn wọ́n ti dá àbáwọn ọmọ májèkì ìgbà tí ojú gbàdé pé àjọ ní àtẹ̀lé ẹni àwọn ní ṣíṣe ìbára àwọn òrìṣà àwọn mẹ́tẹ̀lẹ́ àwọn àgbà ìgbàlú wọn bẹ bí alábàlá mú àwọ̀ bí irú àwọn ọmọ yẹn agbára ọ̀nà ọ̀gbọ́n rẹ̀ bí irú ọ̀lẹ́jọ́ táwọn bá yà káwo òkú jáde oṣù náà ló sọ pé ní fara hàn ní wàá gbé nígbà tó ké sí òjò ẹ̀rọ nínú àwọn ọ̀rọ̀ wa ẹni ẹ̀rọ kan ní wàá pè mí pé ṣáà káwọn ọ̀sọ̀ pé ẹ̀rọ ẹ̀wọ̀ sọ́mà tí òkú jáde yìí ó fi onínú wa rẹ̀ ẹgbẹ́ ìgbà rẹ̀ lábẹ́ àwẹ̀ àwẹ̀ tó ń bẹ́ àti ìgbẹ́ ìlú wa rẹ̀ alábọ̀ ìsọ̀ pé ẹ̀rọ nínú àwọn ẹ̀rọ ìlú wa rẹ̀ ní àwọn kan bẹ nísìnyí tó ti di pé ó ti dínú aládàá sí wọn ìgbé tí rọmọdọ́n táwẹ̀ rọmọdọ́n bá dé àwọn ó ti mú kalẹ̀ bíjọ́ méjì síwájú kí a tó di pé a máa wẹ̀ kí wá ní tí wọ́n gbára lé òun náà ni pé wọ́n ní àwọn èbó àwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀ pé káwọn yẹn máa fi wo oṣù pé wọ́n fẹ́ fi da oṣù máa wa lọ́wọ́ ni kábàá fi mọ ọjọ́ tó sùn ó jẹ gangan so làwọn fi wá mú àwẹ̀ yẹn kalẹ̀ so that wọ́n ti mú àmúlẹ̀ nígbà tí wọ́n fi wá mú àmúlẹ̀ pé àwọn ti wò pé àwọn tàbí kó sí ọjọ́ kan nínú ìbẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan nìyẹn pé irú àwọn eléyìí ní sìn pé ó tún wá ṣẹlẹ̀ lọ́dún kan tó yẹ pé ìgbà tí a máa wẹ̀ nírọ̀lẹ́ ẹjọ́ yẹn oṣù kan padà wá rí àwọn ènìyàn tó wá fi ń tẹ̀rí pé á oṣù ìṣèlú nì sẹ́ni gbogbo sẹ́ni táwọn ènìyàn ṣe nìṣe ara nǹkan tán pè kínú alhawa ìfẹ́ nínú ìfẹ́ nínú lélẹ́yìn wàlárọ̀ àbí opinion wọ́n kà jòkólẹ̀ náà ni wọ́n ronú wọ́n ṣe kíni wọ́n sì gbé kalẹ̀ pé báwọn ti máa ṣe ni anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu hadithi rẹ̀ ó ní súnmù li ru'yatihi wa aftiru li ru'yatihi wa in gumma alaykum fa akmilu iddata fa akmilu sha'ban thalathina wà á fìrú lèrò ìyàtì yìí ẹ sì túnú yàní ẹ parí àwẹ̀ bá ti rọ́ṣù wàyìngú ma aleikum ó ní wàyìngú bi tí oṣù yìí bá wá parẹ́ tó bá ti kíni kílẹ̀ wọ́kọ̀ rẹ̀ tí oṣù bá wá pamọ́ fún yín tẹ́ ẹ̀ fi tẹ́ ẹ̀ rí ànábì ní ẹ̀ka ṣàbán tẹ̀ ń bá bọ̀ ẹ̀ka tó pé táàtì tẹ́ bá ti wá kà tó bá ti pé táàtì má sẹ̀pá nàbí ti clear rẹ̀ fún wa tọ̀ nígbà tá a wá wó sùn fá títí àwárí ẹnìkan kan òró sùn nígbà tí ó wà dípẹ́ àwa kàṣà bá ní pé táàtì àwa bẹ̀rẹ̀ àwẹ̀ oṣù tọ́pàdà padà wá rí nìkí àwa rí nídìí pé oṣù tó ti ṣe kíni tó ti jáde ti bẹ́ẹ̀ ni àlẹ́sẹ̀ kankan òsì láti kankan lórí wa nítorí pé àrí ni àlẹ́sẹ̀ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sọ pé táà bá ti rí àìrí oṣù tí ń míì náà kò túmọ̀ pé oṣù jáde ó lè jáde pé bẹ́ẹ̀ náà ń kọ orí láti pọ̀ ẹ̀rí tẹ́ẹ̀ bá ti rí o ẹsẹ̀ kí ni ẹ̀ka ṣàbánu kó pé tààtì ìyí òun ni tí ṣẹ̀rí alákalẹ̀ fún wa ṣẹ̀rí ò làákalẹ̀ fún wa pé káwa mú ọjọ́ méjì káwa kà sẹ́yìn ìpè tọ̀ tó bá wá ka ọjọ́ méjì sẹ́yìn ìgbà wo ni ó padà wá túnu ajẹ́pẹ́rú ẹni náà ní tìbáyì yóò túnu síwájú kí a tó túnu ní tí ò bá nígbà rẹ̀ 31 ẹ̀sì bá olùsì inú káwé ló jẹ́ 31 àbíkójẹ́ kí ni àbíkójẹ́ 30 so wọ́n èyí rẹ̀ kí ni wọ́n á fi ṣe kò sí 31 ní ẹ̀sìn Islam

ká múra sílẹ̀ láwùjọ torí pé àtẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kan ní báwọn bá fojú lóṣù tiwọn báwọn bá fojú lóṣù báyìí wọn ò ní bẹ̀rẹ̀ àwẹ̀ oṣù àwọn ti wá bẹ̀rẹ̀ àwẹ̀ jọ́kejọ́ kẹta mú láwọn tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn yóò náà ti ń kásẹ̀ ńlẹ̀ ẹ̀sìn báwọn wọ́n ti ń kásẹ̀ ńlẹ̀ àfàwọn gbèríko kọ̀ọ̀kan ló tún kù sí nígbà tí máa ti ń tàn káàkiri ó ti ń nímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn so eléyìí kò sí lára ẹ̀sìn irú àwẹ̀ táwọn ẹni fi ń gbà nìkì kì í sáwẹ̀ Ramadan قال النبي صلى الله عليه وسلم عن ابن من صام يوم الشك فقد عصى ابا القاسم anábìnrin tó bá ti gbàwẹ̀ ní ọjọ́ iyèméjì ọjọ́ pé á ah, tó ní Ramadan ní àbójútó Ramadan ẹni tó bá fi lè gbà á anábìnrin ló ti sẹ́wọ̀n ó ti sẹ́ abul qasim ó ti anábì sallallahu alaihi wasallam àwẹ̀ táwọn sì ń gbà ní ti iyèméjì náà ni ká gbà pé sọ àìbá mọ́ àìbá mọ́ làwọn ti ń bẹ̀ oníṣìí ṣe àìbáàmá o lè jẹ́ pé jọ́un ni ẹ̀sìbá a máa ṣe pé o sì lẹ́sẹ̀ lórí ẹ̀ ara bá ṣe máa ń fi àìmọ̀kan táwọn fi dá wa láàrin ṣe so tába ti rọ́ṣù ká bẹ̀rẹ̀ tába ti rọ́ṣù ká túnú tába ti rọ́ṣù ká pa pé ká gba pé táàtì ní tó gbọdọ̀ wà lẹ́mìí mùsùlùmí nù á gba twenty nine àbí táàtì tába ti wá ní wọ́n rọ́ṣù báyìí nísìnyí àtún nílò fẹ́nu wípé <clears throat> àwẹ̀ yìí ó yẹ kó pé ni ẹlòmíràn tún lò fẹ́nu báwọn náà yóò yẹ kó pé ni báyà wọn ò rọ́ṣù báwọn ẹ̀dí báwọn yóò ní báyà wọn ò rọ́ṣù báwọn yóò tún wá gba táàtì tó eléyìí náà ó tún ṣe ànábì sallallahu alaihi wasallam nítorí pé ọjọ́ ọdún ànábì sallallahu alaihi wasallam ní ọjọ́ jíjẹ ọjọ́ mímu ní ẹnìkan kò gbọdọ̀ gbàwẹ̀ ń bẹ̀ wallahu ta'ala a'lam naam alaihi salam brother lórí ìdíjáwó yẹn tó tí mo lè rí ọ̀nà táwọn yẹn ń gbé ìgbàlejò àkọ́kọ́ yẹn ní ẹgbẹ́ ẹgbẹ́ wà ní gbé ìyẹn ìdíjáwó àti èyí tí mo lè wá lórí ètò bí ká máa ní àwọn abẹ́ ti ìdíjáwó tó tọ̀ wọ́n pa màálù ní oúnjẹ sáàlì lára owó báyìí wọ́n pa ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀ ní gbé ìtọ̀ lórí ìyẹ̀wò kí ẹ bá fẹ́ kàkàwé wàlẹ̀ kí ẹ bá fẹ́ pé àwọn àgbàlá òbí àlàáfíà àwọn kan lọ pé ẹni ní ibẹ̀ lọ àwọn kan ní mẹ́ta àwọn kan tà ní ìlú ibẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní nípa ọ̀rọ̀ fìdáwò ti pé ṣé ìjẹ́rìí kan bẹ́nu Islam pé èèyàn máa ń ṣe fìdáwò òkú tó kú bá kú pé ṣé ẹ̀rí ń bẹ ẹni tó béèrè béèrè wọ́n ní torí pé àwọn rí i pé ọ̀pọ̀lọpọ̀ báwọn èèyàn ṣe máa ń ṣe pẹ̀lú fìdáwò pé àwọn rí báyìí ni ṣe pé kọ́dà àwọn ń pa màlú so wọn ò pa ń kọ̀rọ̀ wọn ní ẹ má rí wọn kálukú náà ní rí so pé àwọn rí táwọn fìdáwò tó wò kú tó wò sàdúrà pé ṣé eléyìí ń bẹ nínú ẹ̀sìn alhamdulillah nǹkan tí wọ́n ń pè ní fìdáwì kalimatu fìdá àlè rí nínú Qur'an nípa ọ̀rọ̀ òkú àti lè ní súnà nàbí sallallahu alaihi wasallam bóyá ni pé àdádálẹ̀ ni nínú àwọn àdádálẹ̀ tí wọ́n dá sínú ẹ̀sìn ni nítorí pé tẹ́rí inú tó rọrùn jù láyé yìí tí àlè sọ pé báyà kò tẹ̀ láyà nábì ni òun náà lọ̀rọ̀ kú ikú tá à ń sọ yìí sallallahu alaihi wasallam ẹ tá a bá tiẹ̀ mọ̀ pé àwọn èèyàn kú a máa pé ànábì sallallahu gbogbo ọmọ tá ànábì bí gbogbo wọn ló kú lójú rẹ̀ ọ̀kan ló àwọn yóò a Hamza àbá gbọ́ rí ẹ agbọ́ na gbogbo àwọn tó kú nígbà yà ànábì sallallahu alaihi Khadija ìyàwó ànábì sallallahu alaihi àti gbogbo àwọn ọ̀nà yẹn gangan òun náà ni ọ̀nà ìlànà anábì sallallahu alaihi wasallam kí lọ́nà yẹn òun náà ni pé bókù bá ti kú inú níta anábì kọ́ wa anábì ní bókù bá kú ẹ múra ẹ yára ẹ̀sìn bá ní àfẹ́rẹ́rù bil janaza tókù bá ti kú ẹ yára ẹ tètè lọ sí o ẹ̀sìn bá ní anábì ní tó bá jẹ́ èèyàn rẹ̀ tó bá yẹ kéèyàn dáadáa ni ẹ̀sìn kí ni ẹ tètè lọ kó lọ lè bá ẹ̀sán dáadáa rẹ̀ anábì tó bá jẹ́ èèyàn bú ni ẹ tètè gbé aburúkú lọ́dọ̀ tí ẹ gbé aburúkú nítòsí tòsí tí ẹ lọ sí tòtẹ́ bá wá sẹ́sì fún yìí ànábì kọ́ wa pé sàárè tánàbì lágbẹ́ ẹ̀ẹ́n ànábì ní láhádù òun ni wọ́n pè sàárè fi máa ní yàrá tẹ́ bá gbẹ́ e kalẹ̀ báyìí ẹ wá gbẹ́ yàrá sí i ànábì ní aláhádù lánà wà ṣàkùlì gẹ́yìnà ànábì ní ìtẹ́ ìdá àmọ́ ń gbẹ́ yàyìn ànábì láwa ká ní ẹ̀ẹ́n láhádù ká gbẹ́ sàárè kó ní kọ̀rọ̀ yàrá òun ànábì ní tiwa nù wàṣàkùlẹ̀ dẹ́ ìrìnà bá a ti máa wá lálẹ̀ tí wọ́n là kalẹ̀ káàkiri báyìí pé ẹ sá gbogbo wọ ẹ tẹ pákó léwu ànábì láwọn ẹlòmíì ní àtọ̀ tiwa ni wọ́n ní. àmọ́ láwùjọ wa lónìí láhàdùn yìí gan àtàkùlé kàrẹ̀ má ẹlòmíì ó kàn tulẹ̀ tí ó ṣe ṣe báyìí wọ́n ti fẹ́ sàárè sáná nu ẹ̀ẹ́n tó báyìí kó bá dijọ́ kèló kan nísìnyí ẹ̀ mọ̀ àrí pé sàárè ń yẹ kéèyàn bá gbẹ́ láhádù yẹ ẹni tí ó wù ó gan tí ó lóun ó jí ó lóun kú gan ẹ̀ máa ka amábẹ́ẹ̀ni nítorí pé kò nílé ìmọ̀bi tó kú wá yàrá bí kọ̀rọ̀ báyìí ni ó wà ibi tí bá ní ń dààmú àyè ní ayé ẹ̀pàdà kan lọ́bẹ̀ náà ni so ibi tí ànábì sallallahu alaihi wasallam kọ́ alẹ́ kọ́ bí ẹ̀ ti máa ti fà á tẹ bá ṣe láhàbì yẹn tán tẹ bá gbé wọnú báyìí tán ẹ wà á ti kí ni ẹ wà á fi pákó ẹ àbí brick àbí brick tán bá ṣe ẹ fi di má bẹ́ẹ̀ ẹ wà kóyè pẹ̀ sí i so ọ̀nà tí ànábì sallallahu alaihi wasallam tí ànábì là kalẹ̀ tí ànábì ní kẹ́ ẹ̀ máa gbẹ́ sáré ni bọ̀ eléyìí ní ti òròjú ìtí wọ́n sá ìtí ń bẹ lọ́kàn wọn bí wọ́n ṣe dáná ẹ̀sìn bá wọn bí wọ́n ṣe rí koko òun náà ni wọ́n máa múra sí bí wọ́n ṣe pelére báyà wọ́n tún pelére ní òkú nìsí wàláì wọ́n ń pelére níbi òkú tọ̀ ẹ̀wọ̀n eléyìí oníṣẹ́ wọ́n tún dá kiri kalẹ̀ tẹ́mi tún rí yóò ní ìjọ kan ó tọ́dún mélòó kan sẹ́yìn alọ́ kí bí òkú kan ni o tẹ̀ tí ì ṣe òṣèwú gan wọ́n sì ń dáná tí wọ́n fẹ́ ṣe kiri kalẹ̀ àìbẹ́lẹ̀ ni wọ́n ní wọ́n ń dáná gbẹ́lẹ̀ nù ẹ̀dí wọ́n ní wọ́n ń dáná ìgbẹ́lẹ̀ wàláì nílẹ̀ yìí náà ni o èyí tẹ̀lú kan so wọ́n ni wọ́n dáná ìgbẹ́lẹ̀ so wọ́n ò tí ìgbókunlẹ̀ gan sánsẹ́ kí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí rí kòkò lórí ẹ̀ láìsí pé yẹn ń ṣèyàwó láìsí pé yẹn ń kómà so eléyìí ní tá ànábì kọ́kọ́ ní á ṣe nu tábà wá sí eléyìí tán ànábì wá ní káwá kírun sí òkú ìlà ànábì ní téèyàn bá fi lè bá wọn kírun sókù la ànábì ní falahu qirat ànábì ní ó ní ládá tó tóbi tó tó òkè óhòjù bó ti tóun kéèyàn bá wọn kírun sókù la anabi ní sẹ́yìn bá tún wá bá wọn tẹ̀lé débi tí wọ́n ti sí déṣẹ́ tẹ̀lé ló bá wọn sí anabi ní yóò tún ní kìrọ́ọ̀tù ní ẹwà dúró tó ti kò wá rù ẹlòmíì tó bá gbọ́ kúkú ó kúkú nísìnyí kò tí ẹ̀ ní sálá pé ìgbà wà ní jànáza rẹ̀ ìgbà wo fìdá òní máa béèrè kò ní béèrè pé gbàgbà wo ni ó sìn kémi ló ti ẹ̀rí sí kíni kémi náà lọ lè inú ìlànà anábì sallallahu alaihi wasallam anábì kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ìtẹ́lẹ̀ yẹn máa ń sìnkú sí tó kù bá ti kú èyàn gbé e. kọ́lá wo nílé kọ́lá ìkó náà lónìí gbogbo lé òun tó gbélé tóbi e tó ẹ gbé e, ẹ gbé lọ sí ìtẹ́ ibẹ̀ ni wọ́n máa ń sin gbogbo òkú sí tábà bá gbé mùsùlùmí òkú mùsùlùmí tábà gbé déṣẹ́ tábà ń gbókù lọ èyàn kì í máa pariwo nígbà tí èyàn bá ń gbókù lọ nínú ẹ̀kọ́ tá ànábì kọ́ wa ni ẹ̀ẹ́n ẹ̀lòmíràn òkú mi wọ́n máa pariwo láìláà ẹ máa gbókù lọ jẹ́ẹ́jẹ́ ẹ máa lọ wọ́rọ́wọ́ tẹ bá wá gbókù dé iṣẹ́ inú ẹ̀kọ́ tá a níbi sallallahu alaihi wasallam kọ́ wa ní iṣẹ́ òun náà ní pé tí èèyàn bá fẹ́ wọ inú tẹ́ èèyàn kì í bọ bàtà èyí bọ bàtà ni ẹsẹ̀ lásán lè yóò fi rìn wọ inú tẹ́ èyí gbọ́dọ̀ máa fi bàtà tẹ àárín àwọn sàárè tòbí ẹ̀ bá wá bọ́ tó bá dé tẹ́ tẹ gbókù dé tẹ́ kí lànà bìnrin ká ṣe ànábì ní sínú sàárè ẹ sì da ìpẹ̀bó tẹ́wá ti da ìpè bó tẹ kọ́ba ìrẹ́ ṣe tán ànábì ní níbẹ̀ náà kó ń kálukú máa tọrọ fún ànábì ní istaghfiru li akhikum was'alu lahu sabat fa innahu al-ana yus'al ànábì ní ẹsẹ̀ kínní ẹ tọrọ àforíjì fọmọ ìyá yín ẹ sì tọrọ kí ọlọ́run bá fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nítorí pé wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ yìí àbíàtà nàbí kọ́ wa gẹ́gẹ́ bí àṣẹ àdìtà nàbí yẹn òun náà ní pé kó ń kálukú máa sọ pé Allahumma ighfir lahu Allahumma thabbithu ó ń kálukú ó wù ní dèdè báyìí bá ti gbà á ma ẹ sì máa túká ọ̀kọ̀ọ̀kan náà lẹ́ẹ̀ máa túká ń bẹ̀ tí a bá ti wí tiẹ̀ báyà wọ́n kájú ni Allahumma sallahu Allahumma sallahu Allahumma sallahu ọmọ àlọ́ ń tiẹ̀ ẹ̀sìn báyà wọ́n kì í ṣe àjọsọ àjọṣepọ̀ àdúrà káwá wà níbi òkú nìsín káwá máa sọ pé sọ̀rọ̀ wọlágbájá wọlágbájá kí wọ́n bá bí ọ́ ìpè ta lọ́lọ́run rẹ tó wí ní o ẹ̀sìn báyà wọ́n ṣe èèyàn máa ń gbé ẹsùn òfin nù àdúgbò ẹ èèyàn fún ní ẹsùn òfin pé tó wí ẹ̀sìn báwọn oníṣẹ́ pẹ́ kóun náà ti mọ̀ kó ti fi ṣiṣẹ́ ṣe láyé tó yóò ṣe panu sàárè wọ́n bá pàdé yàn lọ́nà ní tí ẹ bá ṣe mùsùlùmí tọ́lá ní mùsùlùmí lọ́nà àbí ìwé ṣe mùsùlùmí ah, ní kọ́lá abdullahi ló kọ́ mi ó ní ọmọ àlọ́ ni ó lè parọ́ ẹ̀ àmọ́ nù sàárè kò ṣe é pa bẹ́ẹ̀ bá pẹ́ńtì ṣe mùsùlùmí lónìí nísìnyí pé ta lọ́lọ́run rẹ ó lè sọ Allah ó lè wí bẹ́ẹ̀ sẹ́kí sára nẹ́bí ẹ̀ ó lè ní Muhammad sẹ́kí lẹ́sìn ẹ̀ ó lè ní Islam àmọ́ tó bá dénú sàárè kò ṣe wí nítorí ọba ti ṣe láyé kò ní rí wí láéláé so a kì í a kì í ṣe kí ni a kì í nu òkú ní tí ó sọ pé àwọn ẹwà ọmọ wí báyìí sábàbí ọ báyìí wí báyìí sábàbí ọ báyìí wí báyìí tó eléyìí nínú àdádálẹ̀ náà ni nínú àdádálẹ̀ òun náà ni pé ká tún wá pé síbẹ̀ lẹ́yìn ìgbà tá a sin òkú tán ká máa wá ṣàdúrà lọ́kọ̀ọ̀kan pé lágbájá ẹ̀yin náà ṣe sí i ká máa wá sọ pé ọlá súrà báyìí ọlá kínní kan báyìí mo ká lùkú máa ṣe tiẹ̀ sí i ìmáàmù kínní wọ́n náà ṣe tiẹ̀ sí i ìmáàmù kínní wọ́n náà ṣe tiẹ̀ sí i ọlá kúlú ọlá ọlá iná zẹ́nà ọlá àtàyíyájú ọlá kínní kan gbogbo àwọn tọ́tà ń sọ yìí ẹ̀ àlera kọlẹ̀ lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam anábì sì sìnkú ẹ́n ibi táwọn ẹbí ti sìnkú náà làdábì sọ fún wa pé ẹ tọrọ àforíjì kan ẹ ti bá fẹsẹ ẹ tọrọ kọlọ̀ fẹsẹ̀ ẹ̀yìn lẹ̀ bọ́n ṣe wá tọrọ àforíjì fún òjì báwọn náà lọ kì í ṣe pé kúlọ̀ aláwọ̀ lẹ́yìn lẹ́yìn ló ti ẹ̀sẹ̀ lẹ́dẹ́ ọlá iná àti iná ọlá kúlọ̀ aláwọ̀ ọlá kíníkà lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn kò sí sí jẹ́wẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wasallam inú àwọn àdádálẹ̀ inú àdúrà náà lòun náà wà tẹwàá tí ẹ̀ bá ti wá ṣe sáyẹn tó kàn sínú ànábì sallallahu alaihi wasallam òun náà ní kí oníkálukú wá túká kó máa lọ kò sí ìjòkó kan tí ọmọ wa lọ lè jòkó lé olókùn wọn kálukú máa jókòó bá ti darí jíjẹ wọn darí jíjẹ ẹ̀yin yọjú sí wọn láàárọ̀ kí n tó lọ tó bá tún dé yóò tún darí jíjẹ òun náà máa rò pé àwọn tí wọn ń darí lọ tó ń darí bọ̀ yìí tí wọn kàn máa jókòó lásán ni òun náà ni ẹ máa rò kọ ẹ máa rò kọ ẹ máa ṣe kíní ẹ máa ṣe fẹ́ mọ̀ta ó bẹ̀rẹ̀ sí pa màlúù so eléyìí nínú àdáadáa lẹ̀ ni hadith anabi sallallahu alayhi wa sallam wá wà anabi sallallahu alayhi wa sallam eh, hadith eh, abdullahi ibn jarir أني كنا نعد الاجتماع عند آل الميت وصنيعة الطعام من النياحة أني كقرى وجوني لولوكو káwá kóra wa jọ lójú ayé ànábì sallallahu alaihi wasallam ó ní tá a karú rẹ̀ fún òun náà ní kíni kéèyàn máa sun fún àrò wọ̀sọ̀ ní àtàtọ̀ àm àbí kéèyàn máa dáná àdìsí tó ń tó wà sọ̀hìn rí pé a kàá fún kí ni ẹkún àrò kí náà pèlè ẹkún àrò irú ẹkún tí wọ́n máa sùn pé a ah, aláàánú mi ló lọ yìí o a ah, ọlọ́run ó ti tẹ́lẹ̀ ìfún mi a ah, ọlọ́run a ìkàmọ̀ ní ọ̀pá àwọn ẹ̀sẹ̀ máa ń ṣe lẹ́nu wọn lọ́run òun náà pè ní àníyàhà tó ṣe pé haram ni nínú ẹ̀sìn wọ́n ní ara rẹ̀ náà làwọn máa ń ká fún káwá lọ ní pé kí ilé olókùn tí ẹ bá fẹ́ ṣe káàdíà tí ẹ bá fẹ́ bókun kẹdùn olókun kẹdùn tí ẹ bá dé tí ẹ bá ti kí àwọn alẹ́kùn ẹ bá kí ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀kọ́ rẹ̀ yẹn ọlọ́run bá kí ọlọ́run nígbà wọn kálukú máa lọ bẹ́ẹ̀ sì máa lọ́nu kò ní ìdí à ń jòkó débi pé àwọn amúkọ́nà kan nígbà ìdájì máa pàdé olówó ọmọlókùnrin débi pé àwọn èèyàn wá sọ ọ́ di pé láti ìjọ tó kù bá ti kú wọn máa wá dáná wọn máa wá dáná tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń jọun àwọn èèyàn wọn ò lọ lè pa màálù àbí wọn lọ lè pín màálù pé à wọn lè pa màálù bí òkú táwa bá ti kéré màálù nìyí táwa mọ̀nà pé à wọn máa ní wọn lè pa màálù níbi òkú àmọ́ nísìnyí wọn pa màálù níbi òkú nísìnyí gbogbo àwọn àdúgbò àgbẹjọ́pọ̀ yẹn ńlá kan wọ́n máa pa màálù ibi òkú so e, eléyìí nìsín tọ eléyìí nìsín àdádálẹ̀ ni tẹwárí àdádálẹ̀ gẹ́gẹ́ bá ti sọ àdádálẹ̀ bí máa kan àbí kó bí àdádálẹ̀ tó tún burú jù bẹ́ẹ̀ lọ nítorí pé ìpìlẹ̀ gbogbo àwọn kìnnì gan kò í ṣe inú ẹ̀sìn wa ká ṣe ìta yorùbá ni máa ń pè ní ìta àwọn ṣe ìta àbí ká ṣe ìje àwọn yorùbá àwọn olóòṣà ni wọ́n ní kíní yẹn nípìlẹ̀ báwọn ṣe máa ń ṣe kíní bí wọ́n ṣe máa ń sòkú ibẹ̀ náà làwọn tí wọ́n já bìdá ti bọ́rù rẹ̀ ibi ẹ̀mọ́jà wo ṣe tiwa bí tiwọn ẹ̀yẹ́ káwọ́ tún ṣe tiwa báyìí bẹ́ẹ̀ ni kò sí núnẹ́ẹ̀sì lásìkìlẹ̀ ìgbà tí wọ́n wá sàdádá lẹ̀ eléyìí tí wọ́n bá lọ fájú ti pé wọ́n ń dáná níbi òkú wọ́n ń ṣe wáàsí wọ́n ń ṣe ogbẹ́ wọ́n ń ṣe oríṣi tí òṣèjọ mẹ́jọ wọ́n tún wá tún wá ṣẹ̀ṣẹ̀ bọ́rọ̀ àdádá lẹ̀ ní láìpẹ́ yìí nísìnyí ó jẹ́ pé kí ni wọ́n wàá ya fọ́tò òkú wọ́n wàá ya bánà lálá wọ́n wá ya báàlà ńláńlá wọ́n wá ya òkú yẹn síbẹ̀ wọ́n wá fi kọ́ síbi kan àwọn ìbára yẹn fẹ́ ń wá bí ibi dáhùn máa bá òkú yẹn bẹ̀ fọ́tò àhàrọ́m tẹ́lẹ̀ nínú ẹ̀sìn ẹni tó ti kú ẹni wá ní kíni ẹni tó wá ya fọ́tò rẹ̀ ẹ wá gbé e kalẹ̀ eléyìí náà nínú àdádálẹ̀ mi tí àdádálẹ̀ ti dá òfin fún bínú so ẹ̀kọ́ tá níbi sọ̀lá wa ní ọ̀sọ́lá mú kọ́ wa ẹ̀rí ó nà wá ó ṣe kíni ó nà wá lọ́rùn wàláhì ó nà wá lọ́rùn gan kò ní ìjọsìn ẹ̀mọ́ dàmú ẹ tó kú bá kú fẹ́ẹ́ níbi ẹkún tí ń sun ẹ̀ní mẹ́kún tí ń sun ká bẹ́kùn kò sówó tí ò fi ṣe fìdáhù ni bẹ́kùn ẹni tó kú ni ẹ̀ní mà yóò máa gbára dálẹ̀ ẹ̀jẹ̀ bá níbi ẹ̀yìn ó máa wọ pé ẹ̀ faraba ní sùúrù ẹ̀ ọlọ́run fèrè jìnnà yóò kàn máa wòye nìkẹ́ ẹ̀yìn tẹ́ ẹ̀ mọ̀ kankan ẹ̀ mọ̀ gbèsè tí ó wọ̀ ọ̀rùn mi báyìí nìkú ẹkún tí ń sun nu ẹlòmí gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ nídìí wọ́n tún wá ní wọ́n ti máa ń ṣe kíní kan nídìí gan ni pé àwọn kan tó wá ń bẹ tí wọ́n ti níbi kọmitì àwọn oníkíní òun láwọn àwùjọ míì tó kú bá ń kú báyìí dé ọmọ olóko tó dé wọ́n ti wá máa lọ gba gbogbo nǹkan káàkiri wọ́n ti gbà rẹ̀ jì wọ́n ti gba gbogbo ẹ̀ wọ́n ti ní wọ́n máa dáná tó máa dé wọ́n wá fún lísì pé a ti gba nǹkan báyìí o wọ́n gbà sí lọ́rùn ẹ̀sìn báyìí níbi nígbà tó téèyàn lùsì ya rẹ̀ sínú rẹ̀ bàjẹ́ ẹ̀ ẹ̀ tún wá gba owó ní bidibidibidi lèbi lọ́wọ́ rẹ̀ so eléyìí àdádálẹ̀ ni kò sẹ́sàn kankan lórí ẹ̀ ètò ìbára níbi èyí ó sì kíni èyí ó tún gbẹ̀sẹ̀ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ni ìta àná bí wàá là kalẹ̀ fún wa gangan òun náà ni kíni òun náà ni sadaqatun jariya kéèyàn bá lówó lọ́wọ́ tó mọ̀ kó lówó dáadáa lóòótọ́ òsì fẹ́ràn òbí rẹ̀ sadaqatun jariya wá ilẹ̀ ibì kan báyà kò sí mọ́sálásí bẹ́ẹ̀ ni kọ́ mọ́sálásí bẹ́ẹ̀ lórúkọ màmá rẹ̀ àbí lórúkọ àbá rẹ̀ gbogbo àtọ́mátí ń kírun mọ́sálásí wọn tọ́mátí ń ṣe dáadáa ń bẹ́ẹ̀ ládàá kọmíṣàn wọn máa lọ lè bá wọn ni abóríbi tí wò sí lómi ó gbẹ́ bọ̀ wò síbẹ̀ àbí kànga ló lágbára náà ni ẹ́n abóríbi pé ọ̀nà òdá nìkan ó wá bá wọn tún ọ̀nà òun ṣe lópin ìgbà táwọn yẹn bá ti ń rin ọ̀nà yẹn kí wọ́n sì ń dín sáǹfààní dín sáǹfààní fún wa ládọ́gbọ̀n lọ lè bọ́ òbí àwọn tẹ́lẹ̀ adáwà pọ̀ tí ẹ̀ máa ń ṣe ṣe pé yóò gbé kalẹ̀ fún obìyàn yá eléyìí o kí ládàá ló máa lọ lè bóbi ni ora Qur'an sínú mọ́ṣáláṣí gbogbo àtàwọn ẹ̀ máa ti ń ka Qur'an yìí kì í ṣe pé yẹn wà á rakọ́ ìdátù yóò tún wá tẹ fọ́tò rẹ̀ sí lẹ́yìn kí ẹ̀ máa tẹ fọ́tò sí ara Qur'an àrífín al-Qur'an ni àrífín ọ̀rọ̀ lọ́run ìtọ́lọ̀ ní haram ní fọ́tò haram ni ìwọ́n tún wá yà ó tún wá máa mú òtún wá fi ṣèkó Qur'an ẹ̀já bẹ̀rù ọlọ́run tó ẹ̀ tún wá ya fọ́tò ẹni tó kú ẹ̀ tún wá fi sí i Qur'an ní oníṣẹ́ ẹ̀ máa wá pé fún gbé yàn àti ẹni tí ó ń tọ̀ sí ìtaba àti ẹni ẹ wà máa pín mú kí ní bá pín bíi bìdáwù ní ẹ̀jẹ̀ ẹlòmíì ó sọ síbi tó bá rí Qur'an ọ̀rọ̀ ọlọ́run so gbogbo eléyìí nígbà tí èèyàn ṣe kíni nígbà tí èèyàn ṣe àrífin ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni so ọ̀nà tí wọ́n gbà á sòkú leléyìí ọ̀nà tó ṣe ń gbà á ṣe kíni tí èèyàn fi ń ṣàdúrà fókun àdúrà tí wọ́n máa wá ṣe fókun yìí kò nídìí ọjọ́ láéláé lè yóò máa ṣàdúrà fókun yẹn láéláé lọ́mọ́ máa ṣàdúrà fóbi rẹ̀ láéláé ni mùsùlùmí ó sì máa ṣàdúrà fún mùsùlùmí kò sígbà tí mùsùlùmí ìsàlẹ̀ kò sígbà tá ń sàtáyá tí àdúrà wo ní máa lọ lè bá mùsùlùmí òdodo ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo so ànábì ti làákàlẹ̀ fún wa àtẹ̀ nídìí ká mú ọjọ́ kan lọ́tọ̀ òní ni bàbá mi pé one year tó kú òní náà pé three years òní náà pé forty years gbogbo eléyìí àdádálẹ̀ náà ni tó jẹ́ pé bẹ́ẹ̀ bá tọpasẹ̀ rẹ̀ a máa rí i pé inú àwọn ẹlẹ́sìn míì wo làwọn yẹn ti lọ di bọ́ọ̀lù rẹ̀ wá sínú Islam kò sínú Islam so eléyìí ń jẹ́ bó ti jẹ́ nípa ìbéèrè mu ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ah. so ẹ wọ́n ní lábẹ́ eléyìí náà wípé àwọn ẹlòmíì mú ọ̀rọ̀ kan wá pé ànábì ní eré àmú àmúwátàkùn bìdòhá yìí wasadakot so eléyìí irọ́ lásán ni anabi sallallahu alayhi wa sallam wí bẹ́ẹ̀ ẹ lè rí inú tíra hadith ká ẹ̀sìn báyọ̀ nìkan àwọn kan ni wọ́n kàn sọ ọ̀rọ̀ èèyàn lásán ni ẹ̀sìn báyọ̀ nìkan tó jẹ́ pé kódà àfa kan níjọ́ tó tábà kan sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn ó ní sáà nàbì ní ọmọ wa sọ lárúbáwá jákujàku báwọn kẹ́yìn sọ pé eré àmú àmúwátàkún ẹ máa kẹ́ òbí yín pẹ̀lú àdúrà àti sàárà táwa láti òbí wa ni Allah subhanahu wa ta'ala ní òsìkìnnì òní òkè alimuhimu ni pé ọ̀rọ̀ ó gbádùn kò gbádùn o anabi sallallahu alayhi wa sallam sọ anabi òwí bẹ́ẹ̀ pé ẹkẹ́ omi yẹn òkú yín pẹ̀lú kíníkà o ọ̀rọ̀ tí wọ́n parọ́ rẹ̀ má anabi náà ni tí ò lẹ́rìí ẹ̀sìn báyọ̀ nísìn wọ́n ní tọ́tún wa mú wá ni pé àwọn tó wá bí òkú nísìn bóyá oúnjẹ tẹ́lẹ̀ omi ìjẹ́ mẹ́rin nísìn kò róúnjẹ jẹ́ jọun oúnjẹ tó jẹun náà ni oúnjẹ tó ṣe kíníkà ẹ̀sìn báyọ̀ nísìn so ṣé tẹ bá ti wá parí jọ́ mẹ́jọ náà nísìn ṣé kò ní jẹun má ẹ́ káti àwọn àdẹ̀sẹ́ pẹ̀lú jọ mẹ́jọ ìmọ̀ tó tún ti máa jẹun mí so ara ìfẹ́ ẹnu tà ń sọ náà nù ẹ́ tábà ti ní nǹkan ò lẹ́rìí inú ẹ̀sìn so kò ní ìdí kéèyàn sẹ̀sùn máa wá ọ̀rọ̀ ìfẹ́ ẹnu pé tàbá wò ní ìsìn ẹlòmíì ebi ń pa ebi ń pàlú ẹ̀yìn kìnnìkan ń sèlú ẹ̀yìn bá wà pàlú owó tó níhun fi sàánù lù nígbà tó bá mọ̀ pé bí ń pa lóòótọ́ ẹ̀sọ́ òsì màá ṣe bí ń pa bó bá rí pé ó bá lágbára ara láìsí ohun wọn ní bá ẹsẹ̀ mélòó mélòó kan oníkan máa lọ lè gbé e fáwọn èèyàn nílé kó máa lọ lè ṣe ìjẹ fúnra wọn so tó bá lọ lè gbé e fún wọn tó lè gbé e fún wọn nísìnyí àmọ́ pé ó ṣe kí ni ó pt wọn nu ó sì mọ̀ pé bí ń pa wọn àmọ́ káwá tátá bẹ́ẹ̀ pé ìdáhùn ni oúnjẹ tó bá ti wá jẹ bìdáwò àbẹ́yìn tọrọ kéèyàn máa kún gbogbo gbà ní tó máa ṣe bìdáwò ojoojúmọ́ ẹ̀sìn bá ti sábà máa ló jẹjẹ ní gbogbo gbà gbogbo eléyìí nísìnyí bí ọgbọ́n àbí kásá ète láti kíni láti fi tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ láti fìdí rẹ̀ múlẹ̀ ni kò sí ní fẹsẹ̀ múlẹ̀ nítorí pé kò lẹ́yìn látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala Allah ta'ala a'lam subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.